tọ́nà ọba rán sí gbogbo ara rẹ̀ òun náà ni aṣáájú wa ọ̀gá wa anabi muhammad sallallahu alayhi wa sallam tó ṣe pé yàtọ̀ sáwọn anabi tó ti síwájú tẹ́lẹ̀ tó ṣe pé ó ní kó àwọn àwọn èèyàn tí wọn nìkan náà máa rán wọn sí òun ọlọ́run rán sí gbogbo èèyàn lápapọ̀ náà lọ́lọ́run sọ pé kitabun anzalnahu ilayka eléyìí ni tíra ta sọ̀kalẹ̀ fún ọ lè tó xorijà nàásà kó lè bá a fa àwọn èèyàn yọ kúrò mina dolomẹti ilẹ̀ nùr kúrò nínú àwọn òkùnkùn lọ sínú ìmọ́lẹ̀ àwọn èèyàn gbogbo èèyàn lápá eléyìí náà bẹ́ẹ̀ nù al daalatu ala cumumi shari'ati muhammadin sallallahu alayhi wa sallam nínú àwọn ẹ̀rí tó ń tọ́ka sí pé iṣẹ́ tá a fi rán Muhammad sallallahu alaihi wa sallam ọ̀fẹ́ ogbòòrò ọ̀kárí gbogbo èèyàn yàtọ̀ sáwọn anábì tó síwájú oníkálukú ọlọ́run sáwọn èèyàn rẹ̀ litukhrija an-nas fan-nasu huna arabuhum wa ajamuhum ti Lárúbáwá àtẹ̀ntì sí Lárúbáwá gbogbo wọn lọ́lọ́run lánàbì sallallahu alaihi wa sallam sí ọlọ́ni asọ alukurani kalẹ̀ fún ẹ kó lè bá a fi fa àwọn èèyàn yọ kúrò nínú òkùnkùn lọ sínú mọ́lẹ̀ eléyìí jẹ́ ọ̀kan nínú khasa'isul Qur'an ọ̀kan nínú ntọ́jẹ́ ìsì al-Qur'an tó fi yàtọ̀ sáwọn ìwé nù wípé ìwé kan tọ́ ẹ pé a máa lò láti fa àwọn èèyàn yọ kúrò nínú àwọn òkùnkùn lọ sínú ìmọ̀lẹ̀ akramakumullah tẹ́lẹ̀ mọ́ pé wà lónìí nínú àwọn ẹni tí ń kí al-Qur'an tọ́ pé wọn ò tara rẹ̀ rí ìmọ̀lẹ̀ gẹ́gẹ́ bí àwọn ẹni tí ń lo àkùránì gẹ́gẹ́ bí ìwé dán àwọn eléyìí ò rí malẹ̀ gẹ́gẹ́ bí àwọn ẹni tó ṣe pé wọ́n ń lo àkùránì gẹ́gẹ́ bí ìwé àti pawó sẹ́wọ̀n kó àwọn eléyìí ò rí malẹ̀ kankan bẹ̀ ọlọ́run la sọ̀kalẹ̀ fún kó lè bá fi fa àwọn èèyàn yọ kúrò nínú àwọn òkùnkùn lọ sínú ìmálẹ̀ tọ́ lẹ́tọ̀kìrìdẹ̀ nọ́ọ̀sì gbogbo èèyàn lọ́lọ́run ànàbùsùn ẹ máa wo ọlọ́run ẹlẹ́dàá wa tọ́lọ́wọ́n bá bá ní bákan ní nǹkan kárí báwo ni ó ti ṣe ṣe ọwọ́ ọlọ́lọ́ ọlọ́run ọba ló mú ẹ̀sìn Islam ló mú dé gbogbo ibi tó ti lálẹ́ o ó lọ sọ di ẹ̀sìn tí gbogbo ẹni tó fi ń ṣẹ̀sìn ṣe lónìí á rí i pé kò sí ẹ̀yà náà kò sí ìran náà kò sírú àwọ̀ náà nínú àwọn èèyàn láyé tẹ̀ ní mùsùlùmí bẹ́ẹ̀ kò sí kò sí bẹ́ẹ̀ ṣe lè le tó kò sí bẹ́ẹ̀ ṣe lè burú tó tó ò ní fẹ́ sẹ́sì islam ẹ rí i pé mùsùlùmí wà nù wọn ni wọ́n máa sọ fún wa nípa àwọn ìlú kan ní nàìjíríà wa ń bí náà táwọn ará bẹ́ẹ̀ ṣe islam rárá rárá wọ́n ní ìlú kan bẹ́ẹ̀ ní kwara state lẹ́bọ̀ọ́ mọ̀ ara gbogbo ará bẹ́ẹ̀ ṣe islam. wọn èsì islam rárá rárá ẹni tí wọn fún mi ròyìn náà ní kó tó tún ó ní ṣùgbọ́n o ẹnìkan wà tó jẹ́ gba islam níbẹ̀ wọn ni allah kò sí kò sí àwọn èèyàn náà láyé wàá rí dúdú nínú islam jantirẹrẹ rí àwọn nínú islam rẹpẹtẹ rí àwọn àwọn Europeans wàá rí wọn nínú Islam lọ jantirẹrẹ tó bá dé Amẹ́ríkà wàá bá ọmọ Amẹ́ríkà rẹ́gẹ́dẹ́ pàdé nínú Islam Australia ńkọ́ wàá bá wọn pàdé kì í máa ń sẹ àwọn tá a ṣe ìjìrà lọ bẹ aláwọn ògidì ọmọ àlù ẹ bàtà wọn náà ṣe Islam alhamdulilayi torí délé ọlọ́run náà pẹ̀lú alukurani ó lè bá a fi fa àwọn èèyàn yọ kúrò nínú àwọn kòkòrò sínú ìmọ̀lẹ̀ tọ́ àwa ti rí o ó sì hàn lára wa bọ́lá ń ṣe fa alukur'an tó fi fà wá kúrò nínú òkùnkùn wá sínú ìmọ́lẹ̀ tí bá fọ́jú ni wá alukur'an yìí lọ́lọ́run fi jẹ́ àríran tí bá ń tó sì náà ni wá alukur'an yìí lọ́lọ́run fi jẹ́ àmànà tí bá láì méjì kàn ni wá alukur'an yìí lọ́lọ́run fi tún wá sí i bẹ́ẹ̀ náà ni gbogbo mùsùlùmí nítorí pé ìgbà tó lọ́wọ́ ẹlẹ́dàá wa tó fi alukur'an tó fi rán anabi sallallahu alayhi wa sallam ọdọgba nípa àṣẹ tí máa ṣe fáwọn èèyàn lórí gbogbo èèyàn ezeke larubá nìkan ni ó ṣàǹfààní bẹ yàtọ̀ séèyàn dúdú ezeke yàn dúdú nìkan yàtọ̀ séèyàn funfun li tukhrija an-nas. kó lè bá a fi fa àwọn èèyàn kúrò mina gbọlọmáàtì ìlànà kúrò nínú àwọn ọkùnrin lọ sínú ọmọlẹ kò sí ẹni náà kò sí bó ṣe lè le tó kò sí bí kèfèrí rẹ̀ ṣe lè pọ̀ tó tọ́mọ̀ nfa sọ̀rọ̀ náà náà àyàfi tẹ́tí gbọ́ torí pé ìwọ fúnra ara rẹ gbà pé àwọn nǹkan tó ń ṣe ọ̀dà ń tọ́ da ìwọ fúnra ara wọ́n fúnra ara rẹ lọ́padà gbà wípé tí ìbá ṣe Allahu Rabbul Alamin kò sí tọ́tọ́ láti sùn bọ́lá wọn bá ti ṣe máa ń fa alukur'ani sí i tọ́ báwo wà lálùkùránì ó ti ṣe jẹ́ ìwé tá Ànábì sallallahu alaihi wasallam ti ń lò láti fa àwọn èèyàn kúrò nínú òkùnkùn wá sínú ìmọ́lẹ̀ kúrò nínú ìṣìnà wá sí ojú ọ̀nà mma báwo lálùkùránì ó ti ṣe jẹ́ bẹ́ẹ̀ ń ṣe lálùkùránì ó jẹ́ bẹ́ẹ̀ o. nípa kíké táwọn ẹbí máa ń ké sáwọn èèyàn létí táwọn èèyàn bá ń gbọ́ alukurani ọjọbẹ èsì kí wọn lọ máa sa alukurani nákàlẹ èsì pé ẹ wàá sọ pé gbogbo àwọn èèyàn gbé ẹ sì tàbátì àdá ẹ sa tàbátì àdó kọrí yẹ bí sí àwọn ọ̀daràn alukurani tó lọ ń láìsí rẹ̀ gbọ́dọ̀ adájú gbójú ọ̀nà àti sórí ibi rọrùn wọn gbà. akramakumullah ńgbà táwọn ti ń fi àkùránì yọ àwọn èèyàn kúrò nínú òkùnkùn lọ sínú mánà síbẹ̀ ẹ̀rí kan gba Islam ọmọ mùsùlùmí di mùsùlùmí ni ọmọ di mùsùlùmí ni ọmọ di mùsùlùmí ni ni àwọn bó wàá là nàbì ṣe fà yẹn yọ wọn kúrò nínú sẹbọ tó fi mú wọn wá sínú ẹsìn islam ó kí alukurani sọ wọn létí bàtà gbọ́ táwọn sì gbéde lárúbáwá wọn kọ́ rí pé èèyàn ò lè sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí ẹlẹ́ẹ̀kejì tó bá jọ̀rọ̀ lọ nìyẹn já ronú nípa tí ń sọ ọ̀rọ̀ lọ ní tó lè tó àwa náà lára tá a bá fẹ́ fà alukurani yọ àwọn èèyàn kúrò nínú òkùnkùn lọ sínú mọ́lá á sàlàyé alukurani fáwọn èèyàn á jẹ́ kó wọ́n mọ kí lóò alukurani sọ nítorí pé ẹni tí wọ́n mọ kí lóò alukurani sọ nítorí súnmọ́ náà ni pé ọkàn kà kún tíra àlùbáríkà ni tó bá ti gbá alukurani mú bá yóò sì mẹ́nu rẹ̀ yóò máa fi kó yóò máa fi yíra yóò máa sọ kó ń wá láti fa àwọn èèyàn kúrò nínú àwọn òkùnkùn lọ sínú ìmọ́lẹ̀ wọ́n ní wọ́n ṣe jọ́mùrù àgọ́lọ́mọ́tì nítorí pé àánú ó pé gbọ́ pẹ́gbẹ̀rún oríṣiríṣi lànà oríṣiríṣi lànà ṣùgbọ́n àánú mú ní nítorí pé kò pé méjì ní ní ṣùgbọ́n nítorí pé àánú ó pé gbọ́ pẹ́gbẹ̀rún gbogbo àwọn èèyàn ti ń ṣe àwọn nǹkan oríṣiríṣi tọ́já sísì náà tó bá gbé ìsìnà kálukú lórí àtẹ wàá rí kọ́ yàtọ̀ sí tẹnìkejì wàá rí kọ́ yàtọ̀ sí tẹnìkẹta ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run tó níbi tó fi jẹnu náṣá mìíràn bolomáàtì ìlànà kó lè bá fa wọn yọ kúrò nínú àwọn òkùnkùn kí ló dé tán fi pe àwọn òkùnkùn láwọn òkùnkùn nítorí pé ìsìnà pé gba ọpẹgbẹrún ìlànà wá wọ́n ní nítorí pé ìmọ̀nà ń kọ́ kò pé méjì ìmọ̀nà ìpẹ́ka nínú kọ́ ọmọ nàbí kò sí nànà ẹ̀ tẹ́lẹ̀ báyìí wa ọlọ́run ọba ló sì bẹ́ẹ̀ yọ bí ìdíni rabbihim àwọn èèyàn wa ní sàdédé mànà nítorí pé nǹkan sí wọn létí o àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba wọn nítorí gbogbo bó bá sí léwu kí tó bó bá sí léwu kọ́ ṣe tó. àlàyé àtìyànjú rẹ̀ kò tó fẹ́ nìkan kan mà ní ẹ̀yà àfi tọ́lọ̀wọ́n bá bá fẹ́ tọ́lọ̀wọ́n bá fẹ́ kéèyàn ó mọ̀nà yọ ó mọ̀nà ẹni tọ́lọ̀wọ́n bò sì fẹ́ kọ́ mọ̀nà kò sọ́nà tó lè gbà mọ̀nà ìdínà innaka la tahdi man ahbabt walakinna Allaha yahdi man yasha ìwọ ò lè fọdọ̀ mẹ́ni tó bá wọ̀ ẹni tó bá wọ̀ ọlọ́run lọ́lọ́run fi mọ̀nà àlàyé ń ta anábì sallallahu gbàtọ́ lọ́n sọ pé wa innaka ila sirati mustaqim ọlọ́ni mo búra wípé wọ́n máa fi yàn mànà lọ sójú ọ̀nà tó dọ́gba bẹ́ẹ̀ ni ìyẹn ìmànà àlàyé ànábì ọmọ àṣàlàyé àmọ́ pé ká mànà lódodo ta ni ó fi ni mànà Allahu rabbul alamin Allahu rabbul alamin ànábì ẹ̀rí kó gbìyànjú pẹ̀lú ẹ̀gbọ́n bàbá rẹ̀ Abu Talib tó ń ti ya oríṣiríṣi tó jẹ pẹ̀lú ànábì sallallahu alaihi ọwọ́ àwọn anábì sallallahu alaihi wasallam kíkí bàbá yóò sórí ire kọ́ má sórí ibú bàbá fàákékọ́rí onírárá o àyàfi kó wọn kú lórí ẹ̀sìn àwọn bàbá ńlọ òun o subhanallah tọ́ anábì nù agbára rẹ̀ ọ̀ka láti fi tipátipá mú ẹnìkan kó fi wá mọ̀nà kó wàhálà wa kúrú ní tìyókù torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọlọ́wọ́n ọba ló máa ń fi ní mọ̀nà kò sí ẹnìkan tó lè fi ní mọ̀nà àwọn anábì ọlọ́run àwọn aránṣẹ́ rẹ̀ nǹkan táwọn lè ṣe ní hidayatul irshad hidayatul al-irshad ìfinimọ̀nà ti ìtọ́ka sọ́nà wọ́n tọ́ka sọ́nà fún mi ṣùgbọ́n hidayatul tawfiq ìfinimọ̀nà kò ń gẹ́ pé mọ̀nà kéèyàn sì mọ̀nà ọwọ́ ta lọ́wọ́ Allahu rabbul alamin. li tukhrija an-nasa. من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد ńgbà tó bá fọ̀nà mọ́ wa kúrò nínú òkùnkùn wá sínú ìmọ́lẹ̀ èwo ni ìmọ́lẹ̀ náà ó náà lójú ọ̀nà alazizu ọ̀kan nínú orúkọ ojú ọ̀nà rẹ̀ òun sì lójú ọ̀nà ìdẹ́tẹ́lẹ̀ bá yé wa ojú ọ̀nà ọlọ́run eléyìí ti ṣe sirati aziz hamid ojú ọ̀nà ọlọ́run ọba tó ṣe ojú ọ̀nà ọlọ́run ọba tí fi ní mànà ibẹ̀ lànà sallallahu alaihi yóò fi yàn lọ gbàtọ́ lọ ní yọ́ yọ̀yàn kúrò nínú òkùnkùn lọ sínú ìmọ̀lẹ̀ ànábì ọ̀dọ́ tiẹ̀ kọ̀dọ́ náà tiẹ̀ ní tọ́yàtọ̀ sí tọ́lọ̀ ìdí ìrùn tọ́lọ̀ sọ pé man yuti'i rasula faqad ata Allah ẹnikẹ́ni tó bá ti tẹ̀lé tà nàbì ti tẹ̀lé tọ́lọ̀. qul hadhihi sabili ad'u ila Allahi ala basira ana wa man ittaba'ani wa subhanallahi wa ma ana minal mushrikin sọ́kójú àná tèmi ni mò ń pèpè lọ sọ́dọ̀ ọlọ lórí àmàdájú àmàyéké àtèmi àtàwọn ẹni tó ń tẹ̀lé tèmi ògo ni fọlọ́hún èmi ọ̀jọ́ kan nínú àwọn ọ̀sẹ̀ ǹjẹ́ tó bá ti yé wa báwọn ojú ọ̀nà táwọn fi ń pè wá lọ sídìí rẹ̀ lójú ọ̀nà táwọn ojú ọ̀nà ọlọ́run ọba ẹlẹ́dàá wa ojú ọ̀nà ọlọ́run ọba alaziz ọba alágbára tó borí alhamid ọba ẹ̀yìn tá a fẹ́ yìn fún lórí gbogbo nǹkan lórí gbogbo pòyówù tá a bá bára wa ọlọ́run ọba ò kamú sí ọlọ́run ò sí jẹ́ sí ọlọ́run ò pé báwo ló ṣe sọ̀rọ̀ tèmi báyìí ọba ti wá jẹ́ bẹ́ẹ̀ èmi ò tún yìn ọ́ mọ́ èmi ò tún sìn ọ́ mọ́ nítorí ọba tó fẹ́ ṣe fún mi lẹ́yìn eléyìí ṣe a'udhu billah mùsùlùmí sọ bẹ́ẹ̀ alhamid lọ́lọ́ ní gbogbo wa amadukọ ní gbogbo wa wọ́n tún ní al ọba tó ṣe pé ó ní agbára tí ẹnìkan tí ẹnìkan kò lè bóun takò nǹkan tó bá sí ẹnìkan ò sí tó lè borí rẹ̀ subhanahu wa ta'ala àti pé òun gàgàgàgà ló borí gbogbo ẹ̀dá tó tẹ̀ wọn lórí ba ó ní al-aziz gbogbo nǹkan pátá lọ́lọ́run tẹ̀ lórí ba alẹ́ abdulkini abdulhamid a ìpèkúpè pọ̀ lọ́dọ̀ yorùbá ọmọkùnrin onídàámu yọ pẹpẹ pè kan náà ẹmú kan ah, tó ń bàtà sọ bá ní Abdulhamid wọn wá ń pè wọn ní àbí Ahmed wọn ní ẹ mú kọ a lè mú kọ ọlọ́ọ̀bì bàbá ẹ̀ bí bàbá rẹ̀ ọ̀la sì sí nítòsí ẹ̀ tó bá ń bá sọ ní ọwọ́ bí ọ kúrò yé ẹ̀ wọ́n sọ torí pé lè máa fọkọ̀ mí ìpè ẹlòmíì ẹ̀ ṣàkíyèsí mẹ́yẹn o ẹ̀hìn bàbá rẹ̀ sọ ní Ahmed Liamid ẹn Lamidi àwọn agbẹ́tì pé Abdul Hamid ni sọ́tọ́ káwọn pè ní Ahmed àti yókò padà nù àṣẹlẹ̀ yókò olókò padà wọ́n sọ ma ní Ahmed wọ́n á ní Ahmed Ahmed báwo kí ló ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo eléyìí agbọ́dọ̀ ṣàkíyèsí dà ọlọ́run ọba ní jẹ́ kí ni Al-Hamid orúkọ tó dáa gan orúkọ tó dáa gan àfi báyìí tí wọ́n á pè ìyẹn ni pé ọbẹ̀ ẹ̀yìn tá a máa fẹ̀yìn fún ní gbogbo ìgbà àti lórí gbogbo kò yóò wù tá a bá bàrà wa ọlọ́run kọjá ẹni tá a kàn mú sí ọkọjá ẹni tá a máa bàrà jẹ́ sí ọkọjá ẹni tá a lè máa kànlẹ̀ ńkò nítorí ẹ pé kẹ́kẹ́ ẹ́ bá yẹ kó lé ọmọ sọ̀rọ̀ ọ̀rọ̀ náà ló ti ń sọ̀rọ̀ pípé <laughs> ọwọ́ kan lọ tọ̀rọ̀ olúwa rẹ̀ bákan bákan ìwọ ẹ ìwọ ẹ alhamid amadukọ fọlọ́ ẹ̀yin ò rí i pé ní ìsìn àwọn wà wàhálà lọ àwọn àwọn àwọn wà ẹnìkan ní ẹ̀jẹ̀ á máa dúpẹ́ fọlọ́ wọn ní lórí kíni ganá wọn à ń àti ìrí àsìwà láàyè nígbà tá àti ìkú ìrètí sì tún kù ọdọ ó sí o <laughs> yẹ ẹni pé ọdọ kọfẹ dúpẹ́ tẹ́lẹ̀ torí pé téèyàn bá máa ń rò èèyàn ọmọ pẹ́ ẹ̀ lẹ́sẹ̀ afọ́jú lọ́mọ èèyàn nítorí èèyàn bá ń wá kìí jẹ́ kó ríran rí nǹkan míì tọ́lọ̀ ti ṣe fún torí pọ́wọ́ mi ò tí ì bá wọn nítorí wàá gbàgbé àìmọ́ yóre tọ́lọ̀ ń ṣe fún mi torí ẹ̀ náà la sọ pé tá a bá gbé lórí àtẹ àwọn oore tí ń bẹ pẹ̀lú oníkálukú wa ṣé èyí tá a tọrọ tọ́lọ̀ ń ṣe fún wa ni àbí èyí táwọn ọ̀tọ́rọ tọ́lọ̀ máa mà sí fún wa kálukú wúra rẹ̀ o ẹ rí i pé níta àtọrọ tọ́lọ̀ ń ṣe fún wa lórí lọ́pọ̀ jù á ọlọ́run bá yìí ti dáa jù ọlọ́run bá tí wọ́n ń sorí fún wa láì tọrọ ọlọ́run bá ti ń bùkún wa láì tọrọ ṣé èyí táwọn ń tọrọ náà wá ṣòro fọlọ ṣòro fọlọ àmọ́ a gbọ́dọ̀ fẹ̀yìn fọlọ̀ torí pé nǹkan tẹ̀yìn fẹ́ o sábàbí tí o fi bọ́ sí pọ̀ torí pé ìyín kọ́lọ̀ ní sẹ́rẹ̀ nínú àwọn sábàbí ni pé tó bá jẹ́ pé ní ìgbà àkọ́kọ́ tó tọrọ lọ́dọ̀ ọbẹ̀ yìí kó ṣe nǹkan fún ọ o ò tí ì dákẹ́ lọ́bẹ̀ yìí bá ṣe fún ọ ní tó dájú oníke nínú àwọn aláìmoore lọ́wọ́ àwọn wọ́n máa ṣẹ̀ṣẹ̀ pé wọ́n ló tó bẹ́ẹ̀ wọ́n ló jù bẹ́ẹ̀ lọ. àmọ́ látàrí kó o béèrè ọtọ́rọ́ o béèrè ọtọ́rọ́ kò fún ọ ó rí i pé ibẹ̀ láti máa mùmínì yàtọ̀ sí mùnàfíkì mùmínì ò ní jó sùn yóò tún máa bẹ lọ́nṣọ́ ni yóò tún máa tọrọ ọ̀ṣọ́ yóò tún máa bẹ lọ́nṣọ́ yóò tún máa tọrọ kò sì ní fijọ́ kan sọ pé sẹ́ẹ̀sì sọ pé lọ́n gbàdúrà adúró tí mò ń tí mò ń ti tọrọ yìí kò fún mi ní nǹkan kan bẹ́ẹ̀ tẹ́lá ti sọ báwọn náà ni ọkọ̀ dín náà do ọgbà ọlọ́run wa ṣe ń tán fẹ́ fún kò ṣe ń tán fẹ́ fún ọ ní alhamid ọbẹ̀ yìí tá a gbọ́dọ̀ dúpẹ́ fún àwa dúpẹ́ fọlọ́run alhamdulilayi bàtà alhamdulilayi bàtà alhamdulilayi bàrísẹ́ alhamdulilayi bàrísẹ́ alihamudulilayi bá a rówó alihamudulilayi bá a sì tún rówó alihamudulilayi bí n tá n fẹ́ bá bọ́ sí alihamudulilayi bí ọba tún bọ́ sí alihamudulilayi torí pé ẹrú ọlọ́ọ̀la o torí ẹ̀ ló sì wá nù hadé pé tọ́nà ń bá jẹ́ kó gbogbo ilé ayé lọ́ba fún yẹn tí ẹrú yẹn wá sọ pé alihamudulilayi alihamudulilayi ọba jẹ́ kó lóore ju gbogbo ilé ayé tọ́nà fún ọ ògbólò mo dúpẹ́ fọlọ mo fẹ̀yìn fọlọ ọgbọdọ mọ lẹ́nu alhamdulillah tọ ọlọ́wọ́n bá ní alhamid alẹ́sọ̀mọ́ wa ní abdul hamid gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ọlọ́wọ́n bá ní alaziz alẹ́sọ̀mọ́ wa ní abdul aziz abdul aziz ẹ̀ máa pè dáadáa báwọn èsì láìsí a yorùbá ẹni làásì wọn lè ní làásìsì làásìsì wọn náà máa ní náà naam yóò ní náà yorùbá lẹ́gùn ni ẹ àwọn tó máa pé àwọn ọmọ kí ló tó àwọn tó kẹ asis kí ló tún jẹ asis abdul aziz z abdul aziz lórí rẹ̀ ní ibnu abidin ọ̀kan nínú àwọn olùmọ̀ hanafiya ó ló ń dá mọ́ràn báwọn tí ìbá sí lárúbá wọn mọ̀ mọ̀ sọ ọmọ wọn lórúkọ ọlọ́ọ̀ wọn mọ̀ mọ̀ fi abudu sókọ ọlọ́ọ̀ fáwọn ọmọ kí ló dé a ó ti lé jù náà sáwọ bóòlù sí tọ́ sẹ́yìn tí ọ̀tọ̀ sáwọ ó ní torí pé tí ìsìn lárúbá wà yẹn ìpèkúpè wọn mọ̀ padà pé ọ̀sẹ̀ àbí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ wọ́n ní wàhábì orúkọ ọlọ́run ni wọ́n yí padà báwọn alùwọ̀ ah. ẹ dákun ẹ wo kọ ọlọ́run ti wá ẹ wá wo yorùbá ti pé wàhábì kò dáa bẹ́ẹ̀ o fatai orúkọ ọlọ́run ni wọ́n bàjẹ́ o alifata kò bẹ́ẹ̀ o kò kódà tí wọ́n bá pe nǹkan mí gan ó ti kọ́kọ́ ronú lọ pé bó wọ́n tún ti rélé gẹ́gẹ́ bí àwọn míì náà táwọn wá ń lọ́kọ tí Yorùbá máa ń pè tá àti ìrídì sí báyìí náà ti rí símbì lárúbáwọ̀ ní símbì náà èmi ò tí ì máa dòun wàlá lárúbáwọ̀ ní símbì símbì símbì àwọn wá ti sin àti ẹ̀ràn wa lọ símbì símbì símbì àwọn lárúbáwọ̀ símbì yorùbá lẹ́nu àbẹ́rẹ́ rí nǹkan so, torí de eléyìí ká máa pè nǹkan dáadáa ẹ sì fi kọ́ àwọn ọmọ yín ẹ sọ àwọn ọmọ yín náà abudu abudu abudu abudu àmẹ́fì kọ́ ọ abdulhamid ni wọ́n ẹni tí o bá ti pè ọ bẹ́ẹ̀ mẹ́ta lamidi ọmọ ọkọ̀ máa wo bò mí tó ọ̀pọ̀ pé wọn ẹ bá mi wo abdulhamid ni yóò bá tún burú bàjẹ́ àwọn ọmọ òbí táwọn bá fi abudu sáré kọ ọmọ yanni abdulrahman abdulsalam abdulaziz gbígbà tí àwọn fẹ́ máa kàrin máa lápá ni yọmọ awòra rẹ kó ń jẹ kankan àbẹ́rẹ́ mà bí yorùbá ṣe máa ronú yọkàn bu ọkàn bùkún bo ni bọ́ọ̀bì láìsí èmi bọ̀ dẹ́ bọ́ọ̀bì ẹ eh, àmọ́ tó bá sọ Abdul Aziz yọ ọmọ wò pé olùyìn olúwa rẹ̀ fi ọmọ wò kó ń jámọ́ yóò bá lẹ́bù nìyẹn àló kpọkọ ọmọ dáadáa mọ wá jíjà gbà lágbà bomi torí ọlọ́wọ́n bá wa ní Al-Aziz ó ní Al-Hamid tẹ bá wà wò wò nínú àyà yìí nǹkan kan ṣẹlẹ̀ ń bì tó ẹ pé kọ̀ wọ́pọ̀. nínú alukur'an ẹni kọ́ lọ́n sọ yìí pé kìtàbù anzalnahu ilayka litukhrija an-nasa min adh-dhulumati ila an-nuri bi'idhni rabbihim ila siratil azizil hamidillah. tẹ́bá wo ismul jalala Allah kí ni haraka tó gbà ń bẹ̀rẹ̀ kẹsìrọ̀ kí ni wọ́n gbà. alhamid kí ló gbà ọ̀họ́ innahu min suleiman wa innahu bisimilahi rahman rahim èwo ló síwájú allah arrahman tẹ̀lé arrahim tẹ̀lé bẹ́ẹ̀ sì máa rí inú nínú gbogbo ibi tó lọ́nà bá ti dárúkọ rẹ̀ tó àwọn ọkọ̀ púpọ̀ tí allah náà bẹ pẹ̀lú ẹ̀ allah ló máa ń síwájú àwọn yòókù wa wà lẹ́yìn rẹ̀. هو الله الذي لا إله إلا هو هو الله أها عالم الغيب والشهادة هو الرحمن الرحيم الله لسواجه هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور أريك يا الله iná من wọ́n وان تريك اسم الجلاله الله jalala في Allah اسم الجلاله èsè ismul jalala tó bá ti fi ṣẹ́dá sí ti ní ìtumọ̀ burúkú ismul jalala ìmọ̀kílá àwùjọ tí wọ́n á bì nìsí àwọn èèyàn ọmọ kí wọ́n sì fẹ́ máa dára sí rọ iná fẹ́ máa sọ arábìkì kan tí ọ̀gbọ̀n bí ẹni tí ń béèrè tí ń sọ yorùbá ni yóò wá kí wẹ́ẹ̀dì arábìkì kan bọ̀ ọ́nú ọ̀rọ̀ nínú béèrè èmi ọmọ show off tó fẹ́ ṣe nìsí sọ yorùbá rẹ o kúkú gbọ́ o bá sì gbọ́ lárúbáwá sọ lárúbáwá ìyẹn mọ̀ ọ́ kí lọ sọ yẹn kò yé mi onú <laughs> tó wá gẹ́tì pé ìsọkúsọ ti fẹ́ wọ bẹ́ẹ̀ ẹ sọ Yorùbá lédè kòkó sọ Yorùbá lédè kòkó so torí ẹ ọ kúkú máa ń tọ́ fẹ́ sọ jẹlẹ́rẹ́ ẹranko tí ń jẹ ẹ̀gbin nù jẹlẹ́rẹ́ àbí gbangban láìsí ṣẹ́dà ọlọ́run ọba àbí gbangban tí wọ́n bá ti wá fi ṣẹ́dà sí i ó ti di ẹranko tí ń jẹ̀gbìn ó bákan náà wọ́n kọ ṣẹ́dá kò sí ṣẹ́dá ẹ wò tó máa ti yí padà tó ẹ̀yin òun sì máa kí ó kàn lọ títí ẹ kàn máa pèpè púpè yín náà ni tó agbọn ọlọ́run lélẹ́yìí èèyàn gbọ́dọ̀ sọ́ra rẹ̀ gidigidi torí pé èèyàn máa ń sọ̀rọ̀ téèyàn ní fọkàn sí lẹ́yìn pé ní ó sì sábà bí téèyàn ìwọ náà torí rẹ̀ ismol jẹlẹ́ẹ́dẹ́ ismol jẹlẹ́ẹ́dẹ́ òun náà ni Allah wọ́n ní tí Allah ò bá tí orúkọ míì bá wá lẹ́yìn rẹ̀ Allah máa ń dúró nídúró mausuf nígbà tí gbogbo orúkọ yòókù nínú orúkọ Allah máa dúró nídúró sífà Allah wa jẹ́ man'ut gbogbo àwọn orúkọ yòókù wọn máa jẹ́ naat sèyí wa ìyànní kébi tí ismu Allahu tó ní agbára dé tí bá ti sọ yìí pé wọn ò lè fi pè nǹkan míì yàtọ̀ sí Allah. níbi tó ní agbára dé tó bá wá torúkọ míì bá tún wá pẹ̀lú ẹ̀ Allahu yẹn yọ jẹ́ ìntà ròyìn orúkọ mi yóò jẹ́ ròyìn fún Allahu yóò jẹ́ orúkọ tá yóò jẹ́ ìntà ròyìn orúkọ mi yóò jẹ́ ìròyìn fún innahu min Sulaiman wa innahu bisimilahi arrahmani arrahim Allah orúkọ ọlọ́ọ̀ni. arrahman orúkọ ọlọ́ọ̀ni arrahim orúkọ ọlọ́ọ̀ni tẹ́bá tún padà sídìí rẹ̀ Allah ìròyìn rẹ̀ ní arrahman arrahim tonti pa àwọn orúkọ ọlọ́ọ̀ni làwọn náà wọ́n tún jẹ́ ròyìn fún àwọn torí ẹ̀ la sọ pé Allahu ni a'raful ma'arif òun lorúkọ tó hàn ju gbogbo orúkọ lọ láyé kò sókọ tó hàn jù ọdà nínú àyà yìí nìsí a rí i pé al-aziz al-hamid ó síwájú allah sirat al-aziz mudafun wa mudafun ilayhi al-hamid majrurun bit-tab'iyya allah náà majrurun bit wala kayf ibi tá à تبقى سوكي الحميد مجرور بالتبعية مجرور بالتبعية تريك تابع المجرور مجرور الله الله يعني سي باول سنة مجرور بالتبعية بباول نعم ẹ̀hìn bó láti sọ ẹ̀rọ nù atufu bayan báwo gbogbo tabariya o tabariya náà nǹkan kan náà ni atufu bayan náà kí la fẹ́ fà yọ mọ́ náà sì sọ pé tí àbá máa náà wò àlùgbà kùránì tura ló ṣe jẹ́ pé àríkò gbogbo alukùránì wọ́n ṣe ẹ̀rọ́bù àwọn tíra tó jẹ́ ẹ̀rọ́bù kùránì wà tó náà jẹ́ mujalladat gbọ́dọ̀ láti ṣe i'rab gbogbo àwọn ayé wọ́n ní bí taqdimun wa ta'khir ó ti ṣẹlẹ̀ taqdimun wa ta'khir ó ti ṣẹlẹ̀ ìyẹn ni pé ila siratillahil azizil hamid fẹ́ wa aha ìpè asọtìrà yìí kalẹ̀ fún ọ kó o lè bá a fi fa àwọn èèyàn yọ kúrò nínú àwọn kòkò lọ sínú ìmọ̀lẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run lọ sí ojú ọ̀nà allah allahu al-aziz al-hamid ọ̀rọ̀ pé wa àhàn taqdimun wa ta'khir ti sẹ́yìn. wọ́n á ní kí ló dé tó fi tún wá bẹ́ẹ̀ wọ́n ní hasrun wa qasr hasrun wa qasr nítorí pé ẹni ó síwájú wọ́n fà sẹ́yìn nítorí kó lè bàjẹ́ hasrun wa qasr ètò ẹ̀kọ́ wà lẹ́yìn wọ́n fà síwájú hasrun wa qasr taqdimu ma haqquhu ta'khir yadullu ala al-hasr wa huwa al-qasr ẹnitọ́ yẹ kọjá pé òun ló síwájú tó bá ti wá sẹ́yìn ó ti túmọ̀ sí pé torí kó lè bá fa àwọn èèyàn mànà lọ ọ̀nà Allahu nìkan àrùn pẹ̀lú alukur'ani kó lè bá fáwọn èèyàn máa na lọ sójú ọ̀nà ẹlòmíì ìtumọ̀ hasrun wa qasrun bàtà ti ṣe taqdimu alaziz alhamid lórí allah ó túmọ̀ sí hasrun wa qasrun lẹ́yìn ìjọba tó táwa ni allahu náà tánà bí ń pè wá lọ sójú ọ̀nà rẹ̀ alladhi lahu ma fi as-samawati wa ma fi al ọba tó ṣe kó náà lóní gbogbo ntí ń bẹ nù sọmọ àti gbogbo ntí ń bẹ ńlẹ̀ ẹ dákun tẹ bá rí nǹkan kan tí èsì tọlọ ẹ tọ́ka rẹ̀ fún ẹ gbẹbù ntí èsì tọlọ ní sọmọ tàbí lẹ̀ ẹ tọ́ka sí so tó bá jẹ pé tọlọ ń bá ní gbogbo nǹkan so kí wọn á nìtumọ̀ ìsọkúsọ tó ń sọ pé Ọlọ́run gbàkóso tí ó bá jẹ pé. yóò bá sẹsẹ gbà kóso ni ìtumọ̀ nípa ti ṣe o ti ọmọ lọ tí ẹni gbogbo tó wà nù sánmà àtìlẹ̀ tọ́ba jẹ́ bẹ́ẹ̀ lódodo kí wọ́n á nìtumọ̀ mímí kan tó ń mí kan kí nìtumọ̀ fòyà tó ń fòyà nígbà ọlọ tó wọn àwọn yóò àbí òní tó bá yẹ kó ọba gbà gbogbo ti àti gbogbo ti ṣé ń tọ́ wọn tọrọ wa pọ̀ kọ̀ pọ̀ bẹ́ńtín lásán ni gbogbo tí wọ́n tọrọ kọ̀ jàmọ́ kankan lẹ́gbẹ̀ẹ́ nǹkan tọ́lọ̀ wọn bá ní. a rí i pé nísìnyí wọ́n tọrọ pé àwọn mọ́tò tó akọ́ nìkan tí gùnrù rẹ̀ rí láyé àwọn iléeṣẹ́ nìkan tí gbèrú rẹ̀ rí àbí bẹ́ẹ̀ kọ́ ni ok wọ́n á ní wọ́n fẹ́ kọ́ lọ́wọ́ serú lébà ẹgbẹ̀rún fọ́ mọ́tò ẹgbẹ̀rún torí pé wọ́n náà limited ni ọ́ limited ni wọ́n náà wọ́n kàn rẹ́gísítà rẹ̀ ni. limited ni wọn náà nítorí ọmọ tọrọ náà limited o lè sọ pé nítorí wà limitless lọ fẹ́ o tó bẹ́ẹ̀ ẹrí pé tábà tọrọ tábà tọrọ ó pe ẹgbẹ̀rún ẹgbẹ̀rún náà wà limited onímọ́tò ẹgbẹ̀rún limited náà tọ́lọ̀ ń bá wa fún gbogbo ń tọ́ ń kí ló dín kù lọ́dọ̀ kò dín gbogbo ń bẹ ní gbogbo ń torí de eléyìí báyìí kí wọn lóde tẹ̀ ń jákàn kí lóde tẹ̀ ń sọ̀rọ̀ ìtinú tẹ̀ ń fi wò pé sẹ́ni tẹ̀ ń fẹ́ sọ́lọ̀ ó ṣe fún mi ọlọ́run ọba yìí kìí solòṣì kìí ṣe ọba aláìní tábà wá pé ẹ tó bá fún wọn tiẹ tó tún fẹ́ lẹ́yìn náà tiẹ kí ló ń fẹ́ kọ́ sẹ́kù èèyàn lẹ́bùn nìyẹn èèyàn lẹ́bùn nìyẹn tí bàbá yẹn bá sọ fún yín pé gbogbo nǹkan kálukú bá ń bẹ tí bá ń fẹ́ ẹ gbọ́dọ̀ kúnu o kálukú béèrè o torí ọmọ mo ṣe ṣiṣẹ́ o kò burú bàbá ti ń ṣiṣẹ́ nítorí ọmọ wọ́n bá gbé bùkátà títí ẹ̀ dé ẹni ká sanwó skul á sanwó stẹ́ẹ̀d á sì tún ra àwọn tẹ́sibúùkù kan mo ti wá estimate mo ti calculate mo ti ṣe pinnu gbogbo ẹ̀ subtraction addition gbogbo ẹ̀ ó padà já sí three fifty tọ́ ibi tí wọ́n ti sọ kó tó gbé tọ́mì ọmọ kan bá tún dé ó ní tèmi jẹ́ five forty ẹnìkan dé ó ní àtẹ̀mí ah, ọ̀pọ̀ one sixty péré náà ni ẹnìkan bàbá tí wọ́n calculate two point five million lọ́wọ́ àbáǹkì àwọn ọmọ yìí <laughs> èmi kálukú sẹ́ ń sírò owó kalẹ̀ ẹ lèmi lù lẹ́yìn túmọ̀ sí pé àwa ń ti wá láláì ní kò sí nǹkan tí yẹn lè ní láyé limited ẹ ráhùn tẹ́ Iran tí wọ́n máa pè lólówó wọ́n lè sọ pé òun ló lówó jù láfíríkà wọ́n lè sọ pé òun ló lówó jù nàìjà wọ́n lè sọ pé láyé oní nàmbà wán olùsí náà àwọn náà wà limited nítorí pé kò síbẹ̀ tí ṣe lè ní nǹkan ilé ayé yìí tó kò sí bó ti ṣe lè pọ̀ lọ́wọ́ yín tó tẹ̀ ní máa sọ̀rọ̀ àná torí kíni torí bẹ̀rù òṣì. ẹ mà ṣọ́ra náà nítorí pé ó ti ní kò ní má gbogbo ẹni tó ní kọfẹ kọjá dán òfò torí ẹ yọọ mà sọ owó náà yọọ mà sọ owó náà torí ẹ ló ṣe jẹ kọlọ wọn bá lónìí gbogbo tí ń bẹ nínú sọmọ àti gbogbo tí ń bẹ ara nǹkan ni Ọlọ́run wa ní kọ́ ara nǹkan ni Ọlọ́run náà. so tọ́lọ̀ fún nǹkan ni rẹ̀ ní nǹkan ní àtòun àti tó ní ta ló ní wá Allahu Rabbul torí délé kọ́ nọ́lọ̀ ní kankan láti ṣe ti ń fún ọ torí tẹ́lẹ̀ náà ẹrú rẹ̀ náà ní ṣe nǹkan fún ìgbà tó ṣe fẹ́ rú rẹ̀ náà ló ní ìgbà tí ó ti ṣe fún ọ náà ló tún ní torí ẹ gbogbo ohun tí ń ti ní nínú sisi wa ama ama ìpètọ́ wọ ma bikum min ni'matin famin Allah gbogbo ìdẹ̀ra tó bá wà fún wa ọ̀dọ̀ ta ló ti wá ọ̀dọ̀ Allah Rabbul alamin eléyìí ó mú ká mọ ìyá aláìmoore yóò sì mú wa ma dúpẹ́ fọlọ́ yóò sì tún mú wa tọrọ àlékún nítorí náà ló ṣètò sí fún wa máa dẹ́rìn òní sì máa lẹ́kùn òní òní máa pààyàn lẹ́nu òní máa pààyàn lẹ́nu wàá rí nísìnyí ọkàn rẹ ló ti máa bàjẹ́ láti fi jọ́ mẹ́fà tọ́lọ́ bá ní kó gbúrò kóore kan ti jẹ́ tiẹ̀ ń bọ̀ wá bọ̀ ọmọ rẹ̀ nù gbogbo ẹni tó ti wá mọ̀ kó n ti ń kanra láti jẹ̀fà kí ni wọ́n wí à kí ló dé ẹ ti lè máa dunnú láti fi jọ́ mẹ́fà wa. tó bá fẹ́ bọ́ ọlọ́kàn jẹ ọkàn rí pé nǹkan kan tó fẹsẹ̀ lẹ̀ akramakallah ọlọ́run ọba ló máa ń ṣe bẹ́ẹ̀ ìgbà tó dùn àtìgbà tó kan ọlọ́ọ̀nà òun ló ní gbogbo ohun tí ń bẹnu sọ́mọ́ àtìgbà nǹkan kan jáde lọ́dọ̀ kò jáde kúrò náà kò lónìí so therefore àtàwọn kọ́ńtírì táwọn òkan lágbára àtàwọn èèyàn táwọn òkan lówó gbogbo wọn nǹkan ní ni wọ́n jẹ́ fún ta Allahu Rabbul Alamin ta ló ní tí kálukú ni Allahu Rabbul Alamin tọ́ ọlọ́run ọba yìí ń lọ ní gbogbo tí ń bẹ nínú sọ́mà àtìlẹ̀ òṣìṣẹ́ ni tó lè bá a dùn tọ́ ìgbà tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ti wá fi hàn wá nù ayà yìí fóun rán anabi Muhammad sallallahu alaihi sí gbogbo èèyàn lápapọ̀ kìí sá àyà yìí nìkan lọ́tọ́ka síbẹ̀ àyà mi tún wà ọlọ́ni kúlíà ayyuhannasu inni rasulillah ilaykum jami'an alladhi lahu mulku samawati wal ard sọ fún wa pé yìnyín ìránṣẹ́ ọlọ́run mo jẹ́ sí gbogbo yín lápapọ̀ ọlọ́run wò ọba tó ní ìkápá gbogbo sánmà tilẹ̀ lọ́dún gẹ́gẹ́ bí àyà yìí náà ìránṣẹ́ ọlọ́run mo jẹ́ sí gbogbo yín lápapọ̀ ta ni náà. ọba tó ní ìkápá gbogbo sánmà adúgbò fọlọ́ ọ̀já sí nọ́mbà wọn bẹ́ẹ̀ ọba sí nọ́mbà wọn tó bá ya kẹfẹ́ kò kúkú ní ma gbogbo táwọn yìí ti wá onímọ̀ wọn kàn máa yín mú ni yọ máa wọ kékeré àwọn làwọn máa wọlé ilé ìyá ń ta wọn dá fún adúgbò fọlọ́ bákan náà wáyé ọlọ́ni wáyé lò. ayé burúkú kan nínú náà jahannam kò sí tí wọ́n sọ síbẹ̀ tí ọ̀yọ́ kò sí mi nǹkan náà ṣe lele tó kò sí bó ti ṣe lè lágbára tó wọ́n sọ sínú wáìlù tí ọ̀yọ́ gbogbo bí dẹ́ bá ti rí wáìlù wáìlù wáìlù ayé burúkú nínú náà jahannam fawailun lil musallin alladhina hum an salatihim sahun ọlọ́ni wáìlù kọ́ máa jẹ́ tàwọn tí ń ṣe sọ̀lẹ́t àwọn àwo nínú wọn ya rabbana ọlọ́run láwọn ẹni tó ṣe kí wọ́n máa fi sọ láti wọn falẹ̀ wọ́n yẹn ṣe sọ láti lásìkò wọ́n èlò ọjà tì wọ́n tó eléyìí túmọ̀ sí wípé àfi ká sọ̀rọ̀ àwọ̀ wọ́wọ́ yìí ló ń lé ọlọ́run ní kẹfẹ́rí gbé kẹfẹ́rí gbé wọ́n èlò ọjà tì wọ́n àyè burúkú nù náà jahannam min 'adhabin shadid wọ́n gbé látàrí ìyà tó le koko tí wọ́n jẹ wọ́n lọ́jọ́ ọ̀gbẹ́ni alqiyam kí ló dé torí kí takò anabi muhammed sallallahu alayhi wa sallam wọ́n pè lóko rọ̀ gbogbo ẹni tí o ti gba anabi gbọ́ lọ́lọ́run bá wí bẹ́ẹ̀ náà ni wọ́n náà ń gbọ́ yẹn ọ̀ gba anabi wa gbọ́ sallallahu alayhi wa sallam ọlọ́run sì rán sí ọ náà lọ́ gbọ́ yìí o àbí wò sínú àwọn èèyàn àwọn èèyàn lápapọ̀ lọ́lọ́run rẹ̀ sí lè tọ́kùrẹ́jà nàásà mìíràn gbọ́dọ̀ máa ti ilẹ̀ nù ara àwọn èèyàn ni wọ́n adúpẹ́ fọlọ́n pé kò yẹ ọ lẹ́ràn kù ètò wa bọ́ sínú ẹni tó lọ́run ànábì Muhammad sallallahu alaihi wasallam a sì mọ kó wọn náà ronú sí tó ń gbọ́ bóyá ń gbà mí òun wò pé bò ló sì fẹ́ sí àwọn ọ̀rẹ́ rẹ àwọn alábàáṣe rẹ kí ti mọ̀ pé ìṣe mùsùlùmí bó ojú wọn fi máa wọ̀ ọ́ ojú wọn bá rí wọn fi wọ ìtọ́jà ní kí wọn má ṣègbè ilé ìtọ́jà ní kí wọn wà lìjà kọlọ má ṣèmi pẹ̀lú rẹ lọ́wọ́ mi. akramakumullah ọlọ́run anabi muhammed sallallahu alaihi wasallam sí gbogbo àgbáńlá yìí wọn náà sì ti gbọ́ nípa islam ṣé wọ́n rí tí àwọn mùsùlùmí wà ó sì rí táwọn sí náà lọ́nà tiwọn ó béèrè ó kéwù ó sì tún béèrè kí ni táwọn mùsùlùmí ń ṣe náà bó lẹ̀sìn tí wọ́n rí náà lọ ń gbọ́ yìí ní táwọn ṣe lẹ̀sìn kan ṣoṣo tọ́lọ̀ wọn tẹ̀ wọ́n fà ẹ̀sìn òpé méjì lọ́dọ̀ ọlọ́ gbọ́ yìí o so the floor is open for you to research wọn náà lọ síwádìí ìsìláàmù nìkan lẹ̀sìn lọ́dọ̀ ọlọ́ òpé méjì torí kẹ́sì bá pé méjì lọ́dọ̀ ọlọ́ yọ̀dà ẹ̀yọ̀ kan náà ìsìláàmù yìí táwa wá ń ṣe adúpẹ́ fọlọ́ ọlọ́run ọba wọn fi ń yé wa wípé láìsí islam kò sí ọlà láìsí islam kò sílé ńlá náà lọ́lọ́run sọ pé wa waylul lil kafirin ẹbí wọn náà ti mọ kafiruna kafiruna ní gbogbo ẹni tí ìbá ti ṣe mùsùlùmí àwọn akọ́là ń sọ̀rọ̀ ọlọ́ọ̀ni ó ní wa waylu àyè kan ní jẹ́bẹ̀ nínú náà jahannam alimami ibn Kathir rahimahullah ó ní kò sí ta sọ sí wáyé lùjẹ́ ọ̀yọ́ bẹ́ẹ̀ sọ òkúta abẹ́ yọ ọ̀yọ́ bẹ́ẹ̀ sọ apáta abẹ́ yọ ọ̀yọ́ bẹ́ẹ̀ sọ ọrin bẹ́ẹ̀ yọ ọ̀yọ́ kátó wá pé yàn yọ ọmọ ajẹ́ ti àwọn kèfèrí ìyà tó le koko ọ̀jẹ̀ tiwọn torí kíni wọ́n sàgbàgbọ́sà nàbì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n pè lókùrọ̀ wọ́n pè lókùrọ̀ ẹ̀rí pé ẹni tọ́lọ̀ ń bá sànú nínú àwọn kẹfìrí tó bá gba Islam wọ́n máa ń kábàámọ̀ gán pé á àdúró tó ń ti ṣe sọ́nà wọ́n sì forí jùn yóò forí jùn qul ya ibadiya alladhina asrafu ala anfusihim la taqnatu min rahmatillah inna Allaha yaghfiru dhunuba jami'a innahu huwal ghafurur rahim ẹ má sọ̀rọ̀ ìtinú ẹ sáàtì tọrọ àforíjì ọlọ́run foríjì tọ ọlọ́run ní àwọn kèfèrí tí ó jìyà yìí ìròyìn wọn ni alladhina yastahibbuna alhayata ad-dunya ala al-akhirah àwọn ẹni tó yẹ pé ìgbésí ayé ni wọ́n fún lọ́lá lórí al-qiyamah wọ́n gbà pé káyọ da al àwọn lè bàjẹ́ kọ̀ọ̀ka wọn wọ́n fún ilé ayé lájùlọ lórí al ilé ayé nìkan ni wọ́n máa ń ṣiṣẹ́ fún wọ́n gbà pé káwọn ó kù wọ́n pọ̀ ọ̀run tì wọ́n ọ̀dààmú fún wọ́n sọ sẹ́yìn ẹ rí i pé àwọn kèfèrí jẹ́nẹ́rálì ayé yìí náà kódà tẹ́lẹ̀ mi bá ń ṣàdúà ẹ rí i pé tó bá fi wákàtí mẹ́wàá tó bá fi ṣàdúà ayé náà ayé náà àwọn ẹni tó jẹ́ kí wọ́n fẹ́ fàpáàdé gbòógò mọ́lẹ̀ kí iná jó wọn èèyàn tó sọ yìí pé kò ní í dáa fóun lọ́dún yìí kagbara ogbe lọ èèyàn tó sọ yìí pé mọ́tò tí olúwa ló wọ́n rà lọ́dún yìí kọ́ mọ́ bọ́ sí i kí ìjì burúkú kó lọ ah, àdúrà bí èpè èpè bí àdúrà subahánàlá ayé yìí ni ayé yìí ni ayé yìí ni pé yọ da fún wa tá a bá o lè gbọ́dọ̀ àdúrà bá lẹ́nu ẹni tí èsè mùsùlùmí ọba ayé allah torí ẹ̀ náà lẹ́sẹ̀ gbọ́ ẹni tí èsè mùsùlùmí nìsí ẹ rí tí wọ́n sọ pé ah ó ti tó jọ mẹ́ta tá a ti rí yín a rí yín ah níta jẹ náà ni níta jẹ àtẹ́kàn jẹ tẹ́kàn jẹjẹjẹjẹ náà lẹ wá wà láyé fún. subhanallah bẹ́ẹ̀ lẹni tí èsè mùsùlùmí máa ronú ayé yìí náà sáà kajẹ kajẹ kajẹ kajẹ kawọsọ kagbélé kasekene ìdínú ẹ rí pé mùsùlùmí nìsí tó bá pé lé náà ó ṣeé ṣe kọjá pé èèyàn lásìkò láti farabalẹ̀ kọ́lé bí ẹni tí èsè mùsùlùmí ò sì kọ́ tiẹ̀ ẹ lè má lásìkò rẹ̀ kẹ farabalẹ̀ kọ́ kẹ sin kẹ wẹ kẹ kẹ kẹne bọ ọ̀dà yìí lọ yẹ bí ẹ ọyẹ kún ṣe ceramic síbi ibi ọyẹ kún tó òkúta ni ibi ọyẹ kún ẹmí ọ̀dájú pé lásìkò rẹ̀ lọ títí tí tó bẹ́ẹ̀ náà ẹ lè má lásìkò láti to dining table yín wípé ẹ tọ́ba gbẹ́fọ́ bíi láti fi ogun síbí tọ́ba fi kékeré kìnnì kìnnì ẹ gé kárọ́ọ̀tì ẹ gé kòkómbà ẹ gé kìnnì ẹ̀dàpọ̀ ẹ̀dá gbogbo ẹ̀kọ́ ẹ̀ so torí pé àwa lè má lásìkò fún gbogbo ilé yẹn torí tá à ń rò pọ̀ à ń ronú pé kìí ṣe bíi ni wọ́n parí sí tí mùsùlùmí bá jẹun jẹun jẹun jẹun tí máa ń dùn lẹ́nu rẹ̀ yóò rántí pé ee ikú ń bẹ kí láàbá pàdé lọ́dọ̀ ọlọ́ọ̀ tó àmọ́ ẹni tí èsè mùsùlùmí tiẹ̀ sáni pé Rabbana atina fid dunya gbogbo ń tọ́ba fún ayé ni kò ti fún wa ọlọ́run fún aláyé fún aláyé fún aláyé àwọn mùsùlùmí tiwọn àwọn sọ̀kò Rabbana atina fid dunya hasan wa fil akhirati hasan tó qina adhaban nar wọ́n tún là dáadáa ni kò fún aláyé tó fún wa dáadáa lálùkìyà wọ́n á sọ wa là wá níbi ìyá náà tó ìdínú tẹ́fìrí pé òdodo lọ́rọ̀ anabi wa muhammed sallallahu alaihi wasallam ẹni adóníyà síjùnú mọ́kùn wa jannatul káfí ilé ayé tẹ́ rí ọgbà ẹ̀wọ̀n ní fáwọn mùsùlùmí nítorí kò síbò tí lè lọ́lá tó kò síbò tí lè ní kòtò tọ́ọ̀ máa ṣe gbogbo nítorí bá wọ̀ òfin ó di ọ òfin ó ka ọ òfin ó sọ pé má ṣe yìí má débì má mú yìí ṣùgbọ́n káfíìrì àà kò sí tó ṣe tí ò sí. ẹnìkan wá rí al-Hafiz ibn Hajar rahimahullah wọn ló ń jẹ bàbá tí ń fọpó ta ń ta epo ni gbogbo ara rẹ̀ wá pọn kankan kan fi po epo ń rin lára rẹ̀ sìnkìn al-Hafiz ibn Hajar wá ń bọ̀ fi mawqif 'adhim láàrin àwọn ẹ̀mẹ̀wá ńláńlá tí wọ́n rọ kiri káàrẹ̀ pé èèyàn ńlá ń bọ̀ torí pé adájọ́ ni alḥafiz ibn hajar ní misr so ọ wá dá alḥafiz ibn hajar dúró pé àwọn ah, alánàbì yìí ń sọ pé àdóníyá síjúnù mọ́mí wàjá nàtúrú káfíń wípé ilé ayé ọgbà ẹ̀wọ̀n ni fún mùsùlùmí àlìjánná káfíìrì ni èmi sì wọ ní ìsìta lọ́wọ́ àlẹ́wọ̀n ta lọ́wọ́ àlálìjánná ẹ̀wù lọ́pọ́n kankan mọ́lú ẹ̀ lọ́rùn ìyàlódó à ń jẹ lóríṣiríṣi aláwaláwa lálùjáná bá ìwọ ní ìsìn ìwọ ní ìsìn wo wá dúró àwọn ẹmẹ̀wà ẹ àwọn ìjọba pé wọn bọ di ìdánu ràkúnmí mú eléyìí kẹmẹtì sọta ìsọ ni wọn ti wà lẹ́gbẹ̀ẹ́ yín eléyìí kẹmẹtì lẹfẹ gbọn síta gẹsí ni wọn ti mú yín lọ́tùn mú yín lósì táwọn wà nù gbádùn nù wa táwọn wà lálùjáná táwọn wà nù ọgbẹ wọn alhafidh ibn hajar wa ni aa ah, tó bá pé ètò òun wò ní ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ ó ní gbogbo bó tilẹ̀ wù kó rí kí ìgbádùn mùsùlùmí ọ̀pọ̀ tó láyé ń bí kọjá mọ̀ kankan lẹ́gbẹ̀ẹ́ ńtọ́nà wọn bá ti pèsè lẹ́dẹ̀ẹ́ lálùjá gbogbo bá sì lè wù kó dùn tó láyé náà fún mùsùlùmí orí kó dùn ọkàn náà ni ọmọ wa torí kì í ṣe gbogbo ní ti bá ń fẹ́ iná lọ́lọ́run ọba gbà pé kò sí ẹ̀rí pé lábẹ́ òfin ọlọ́run wọ́n ṣe jìnnà sí léyìí wọ́n mú léyìí ṣùgbọ́n wọ́n ti à inú àlùjánnà rẹ lọ wà báyìí kí ló ṣe dẹ́nìkan sọ púpọ̀ dà so bákan náà oríṣi oríṣi ọba àmọ́ ọgbà òótọ́ pọ̀ ọba àmọ́ ṣe kí nísìnyí báyìí ṣe bí ìwọ ọ̀sá sí nu ná sá ọ̀n gbatẹ́kùn tó dáa sá so tó bá dúró ọ̀hún kò sátẹ́kùn náà. so kó lè mọ pálí jẹ́nà tiẹ̀ ti wà yíba ẹ dákun kó lè yẹn ṣe di mùsùlùmí náà lòun náà bá gba islam mo rò o agídí ti gbọ́jọ́ sí lọ lágídí ń pọ̀ sí àwọn tó wà tẹ́lẹ̀ agídí tí títí ẹ gbogbo mẹ́wàá lọ ó ti di mùsùlùmí nísìnyí ẹ wá dúró ariwo ẹ wá dúró àlàyé ẹ wá dúró gbogbo àkàwé ẹ Ah, ẹni tó jẹ́ káfíìrì yóò tún ṣe tí wọ́n lé níbi etí ẹ sọ pé gbà èmi kọ́ ọlọ́run mọ̀ sí wa ní ẹni tí ò ní wà lè jẹ́ náà torí gbogbo àwọn nǹkan ẹ̀sìn ẹ̀sìn clear now ẹ̀sìn clear wọn ti yẹ kó ronú sọ̀rọ̀ ara pé wọn náà ti gba Islam o ti ń dẹ́yìn tó ń dánwò bọ̀ tẹ́lẹ̀ dẹ́yìn Islam ò tó wala tamutunna illa wa antum muslimun torí ẹ̀ Ọlọ́run ní àwọn kèfèrí àwọn fẹ́ràn sẹ̀mí ayé ju tọ̀run lọ à bẹ́ẹ̀ ni ó rí ìwọ Ọlọ́run bá wa ṣebí káfíìrì ti mọ̀ ẹ́ pé tó ń bá ti kú ta ìkú kí ni ó ṣẹlẹ̀ ìyá ni ẹ̀rí kéńgbà tí àwọn Yahudi tó ń sọ pé àwọn Ọlọ́run fẹ́ràn jù àwọn làyàn fẹ́ ọlọ́ àwọn ní kíní àwọn ní kíní ọ̀dà àfẹ́tẹ̀mọ̀ náà ò mọ̀ ẹ̀tọ́rọ̀ kú torí pé àníwá àlùjáde nàkàtó kú ẹ̀yin lẹ́sìn ní ẹ̀yin lẹ́sìn ní ọlọ́run dá àlìjáná fún so wakalu lan yadkhul aljannata illa man kana hudan aw nasara tilka amaniyum wọn lẹni kò ní wà aljanna àfi yahudi àwọn yahudi lọ sọ bá nasara náà níjọ ẹ dákun agbára ẹ dà sọjà àwọn nasara nìkan ni wọn wà aljanna kése pé gbogbo wọn tó tọ́ sí pàdé pọ̀ pé àwọn àbẹ́yìn náà áá ah, ah, kálukú ń sọ tara tiẹ̀ ni so ọlọ́run ní tí wọ́n ran kan nù ẹ̀mẹ́rin wa tó bá kó dodo lẹ́sùn torí pé àwọn ti mọ̀ pé táwọn bá ti kúta ìkú inú ìyá làwọn lọ wọn ní tọrọ kú láíláí kò túmọ̀ sí pé ìwọ tọjá mùsùlùmí tó wà lìjánà kọ́ tọrọ kú o kò túmọ̀ sí o torí ẹ̀ lànà sallallahu alaihi wasallam ní ẹ̀gbọ́dọ̀ tọrọ kú o nítorí àdánwò kan tó dé bá yẹn mọ́ tọrọ kú o tó bá jẹ́ pé túláàsì ẹ̀ máa ń wò pé káì ní tó dé bá yẹn ti sú yín ẹ̀ máa sọ pọ́lọ̀ jẹ́ máa tó o bá mọ̀ yìí pé ikú ló lóore jù fún mi bẹ́ẹ̀ náà mọ̀ sọ kìí ṣe pé àwọn sọpọ́lọ̀ ń pa mí àní sọpọ́lọ̀ ń pa mí ilé ìjọba àwọn ẹni tó ń pè ìsẹ̀mí ilé ayé ni wọ́n fálà fún wọ́n fẹ́ràn rẹ̀ ju tọ̀run lọ bẹ́ẹ̀ ni wa yasudduna an sabilillah wọ́n sì ń dí àwọn èèyàn lọ́nà láti gba ojú ọ̀nà ọlọ́run wọ́n dí àwọn èèyàn lọ́nà láti gbọ́rọ̀ ànábì wọ́n di àwọn èèyàn lọ́nà láti gba tàwọn ànábì Ọlọ́run ẹni tó bá ti rí pọfẹsì Islam ó dì lọ́nà ṣèṣe kí wọ́n ti kó gbósí ọ lórí ibi tó ọfẹ máa tàn kọ sọnà ńbẹ òun ọfẹ sórí rẹ̀ kò sì fẹ́ kẹlómi ò sì kínú kó sórí rẹ̀ irú rẹ̀ pọ̀ náà láyé nìsí ẹni tó yẹ pé òun ọfẹ tẹ lódodo yóò sì tún máa sọ àwọn èèyàn tó ti fẹ́ tẹ lódodo yóò máa sìn wọn lọ́kàn yóò máa sọ pé kí wọ́n má tẹ lódodo kó láti fẹ́ ṣe bẹ́ẹ̀ ta sòrò o ìwọ ti kọ́kọ́ fẹ́ sórí ibú fúnra ara rẹ o tún wá fẹ́ kó lórí ibú ọ̀pọ̀ hàn ah, ó sì ń gbaṣẹ́ sí fáṣetọ́ ni báyìí àbí kí ni ṣetọ́ ni náà máa ń sè ṣebí kó sí àwọn èèyàn lọ́nà náà ni wọ́n pín tíkẹ́ẹ̀tì oríire ńlẹ̀ sí àṣetọ́ ni kó burúkọ bàjẹ́ yìí náà ni wọ́n wá ń gbaṣẹ́ àṣetọ́ ni sí a'udhu billahi minash shaitani rajim bẹ́ẹ̀ náà ni yẹn rí nínú gbèsè ayé wa lónìí àwọn mùsùlùmí náà wà tá ń pè tá ń pera àwọn mùsùlùmí tí wọ́n tí wọ́n tẹ̀lé tọ́lọ̀ tí wọ́n tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam àwọn máa di àwọn èèyàn lọ́nà yàrá kékeré ni wọ́n kékeré wọ́n pè sunna gánà yàrá máa tẹ̀lé sunna kékeré sunna kékeré ọ̀gbádùn sunna nàbì Muhammad sallallahu alaihi wasallam ìwọ wá ní wọ́n فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وأكبر فأنا بني سنة نكادم كسر دالة وهذا دالة لا يبقى أبي كمان a ah, ó sẹni láàánú fọpọlọ yóò tún wá máa kìlọ̀ fáwọn ọmọ rẹ̀ yóò tún máa fáwọn ọmọ tí wọ́n jọ ń gbàdúgbò wípé ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ tẹ̀lé súnà súnà kí wa lórí ibùtò yóò wá jẹ pé forí ibùtò kó bá àwọn ọmọ fẹ́ ẹni tí ń dí àwọn èèyàn lọ́nà láti tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam wáyìlú ọjà tí wọn wáyìlú àyè burúkú nínú náà jahannam ajakpe lọ sọ ara rẹ̀ gbà fọlọ gbà fànàbì sallallahu alaihi wasallam wa yabghunaha 'iwaja àwọn ẹni tó yẹ kó wọn máa wá kójú ọ̀nà ọlọ́wọ́n bọ́ lọ ojú ọ̀nà ọlọ́wọ́n bá ti nà àwọn wàá fẹ́ lọ wọ́n fẹ́ yí wọ́n fẹ́ dàrú iṣẹ́ àwọn kèfèrí nù wọn máa fẹ́ lọ ojú ọ̀nà ọlọ ojú ọ̀nà ọlọ kò mọ̀ siratullahi al-mustaqim ojú ọ̀nà tó lọ tó lọ lọ́lọ́gbọ̀nragada ni kò sí ìlọ́kọ̀rọ̀kọ̀rọ̀ ń bẹ̀ àwọn wọn á fẹ́ lọ ojú ọ̀nà ọlọ wọn máa fẹ́ bí ojú ọ̀nà ọlọ wọn dàrú kó bàjẹ́ kẹsìn ọlọ wọn dàrú kó bàjẹ́ ní ti máa wọ àwọn kèfèrí lò tó kò sí lè bàjẹ́ ẹ̀sìn ọlọ́run lélẹ́yìí kò lè dàrú ojú ọ̀nà anabi Muhammad sallallahu alayhi wa sallam lélẹ́yìí ṣe ìwọ ọlọ́kàn padà kábàámọ̀ pé gbogbo bá ṣe gbìyànjú tó láti mú súnà yìí wálẹ̀ àmàlí nǹkan kan ṣe fún gbogbo bá ṣe làkàkà tó ká pàmọ́lẹ̀ sí Islam mímọ́lẹ̀ ló tún mọ́lẹ̀ kedere bẹ́ẹ̀ ni ọmọ ṣẹlẹ̀ pẹ̀lú ògbó ọlọ́run lójoojúmọ́ walal akhiratu khayrun laka minal ula nínú tafsiri rẹ̀ ó ní pé ọlá ọmọ dájú nílò ọlá islam yóò máa dáa jù ní lọ bí idinillah ọlá sunna láwùjọ wa yóò máa dáa jù ní lọ bí idinillah walau kariha al-kafiru kọ́lá kó ti kó àwọn kẹfìrí ọ̀fẹ́ walau kariha al-mushrikun kọ́lá kó ti kó àwọn ọ̀sẹ̀ bọ̀ ọ̀fẹ́ nítorí wá dé wọn lọ́wọ́ ni ọlọ́wọ́ pé ẹ̀sìn rẹ̀ ọlọ́wọ́ pé ẹ̀sìn rẹ̀ kọ́lá káwọn olórí bọ́ ọmọ fẹ́ torí di eléyìí àwọn ẹni tí ń fẹ́ kójú ọ̀nà ọlọ́wọ́ ọba kọ́dà àwọn eléyìí wáyé lu ọjà tiwọn o wẹ́ẹ̀lù yóò jẹ tiwọn tọ́ ulaika fi dhalalin ba'id ọlọ́run láwọn eléyàn ló ti ṣìnà ìṣìnà wọn sì jìnà wọn ò wá nítòsí wọn ò sí nítòsí dípò páàrí wọn kù ọlọ́ni wa ma arsalna min rasulin illa bilisani qawmihi liyubayyina lahum fayudillu allahu man yasha wa yahdi man yasha wa huwa al-azizul hakim àwọn ọ̀ràn ìránṣẹ́ kan rí láyọ̀ sí àwọn èèyàn kan àyàfi pẹ̀lú èdè àwọn èèyàn rẹ̀ ẹ̀kọ́ ńlá lélẹ́yìí gbogbo ránṣẹ́ tá a rán àyè fèdè elédè ràn wọ́n èdè àwọn èèyàn wọn tá a rán wọn sí náà láfi ràn wọ́n bọ́lá wọn bá sọ̀wé kalẹ̀ fánábì kan èdè rẹ̀ èdè àwọn èèyàn tọ́lọ̀ ń rán sí náà lọ́lọ́wọ́ fi sọ̀ kalẹ̀ ọlọ́run ní rán ànábì kan nìsí kọjá yorùbá lápèjúwe kọ́lọ̀ wá fi ìwé èdè yíbò kó fi rán àbẹ́dẹ English kò fi ràn àwọn èso òyìnbó náà òyìnbó bá wò Yorùbá là wò so Yorùbá lọ́lọ́run fi ràn tọ́lọ́run bá fi Yorùbá ràn àwa tún ní máa rí gbólọ̀ English nínú Yorùbá tó fi ràn wọ́n torí ẹ ẹ rí i pé nínú ulumul Qur'an fáwọn ọmọ tí ń kẹ́kọ̀ọ́ tó advance nínú ulumul Qur'an ẹ rí i pé wọ́n máa sọ fún yín pé ǹjẹ́ alukur'an yìí gbàtọ́lọ́n pé ní Qur'anan Arabiyyan Qur'an tó dé de Lárúbáwá ǹjẹ́ àwa rí gbólóhùn kan nínú alukur'an tí èsì de Lárúbáwá bí bẹ́ẹ̀ sì ọ jẹ́ nǹkan tá a gbọ́dọ̀ ṣe research lé lórí torí pọ̀ ló pe ní Qur'an ta sọ̀kalẹ̀ lédè Lárúbá ó sọ pé wa ma arsalna min rasulin illa bi lisani qawmihi liyubayyina lahum àárín ìránṣẹ́ kan àfi pẹ̀lú èdè àwọn èèyàn rẹ̀ kó lè máa ṣàlàyé fún ọ ò lè rálàyé sí fáwọn èèyàn pẹ̀lú èdè lédè gbogbo ẹnikẹ́ni tí bá máa fún yàn ní instruction tí ò bá jẹ́ pé èdè àwọn èèyàn ló ń fi instruct wọn ní tó dájú ni pé ṣe gbogbo ń tàn sọ ni wọ́n gbọ́ kì í sì ṣe gbogbo ẹ̀ wọ́n tẹ̀lé tó ìdí nìyí tó fi pé ọlọ́run fẹ́ kọjá pé gbogbo ránṣẹ́ tó ń rán wọ́n rí sẹ́jẹ́ fáwọn èèyàn rẹ̀ àwọn èèyàn náà sì tẹ̀lé ẹni tí ọ̀wá tẹ̀lé kọjá pé òun lọ́ máa tẹ̀lé ní tó ti gbọ́ yí kíyà lè bá a jẹ́ sọ pé à pé ń fi rán yorùbá àmọ́ ńgbà tó sọ haúsá débì kan dàrú máa lójú ìdí nu agbọn ibi tí ń ti tẹ̀lé tiẹ̀ nù yorùbá fi bọ́ ọsọ pọ́nbélé kápá nàbí yorùbá lọ́lọ́ọ̀nà gbàtọ́ lọ́run náà nàbí lárúbáwá èdè lárúbáwá náà ó sì fi lárúbáwá ràn so amánàbì tó wá rán sí gbogbo àgbáńlá ayé kò sédè kan tó dé di àgbáńlá èdè kan náà bó fi nítorí kí àwọn èèyàn wọn wá tara tiẹ̀ lọ pédè náà kí ẹbí ń ta pàkíyèsí sí lánàá tó a pété lárúbáwá wọn wá ní kò séde kan láyé yìí tó eléyìí náà ẹ̀yin náà lè lọ sí research lórí ọ̀ challenge kan tó nù wọn ní kò séde kan láyé yìí tá a lè fi sọ tí ń bẹ́ nu wa láì dín nǹkan kan kù bí èdè lárúbáwá ó nìkan lè dè tó fẹ́ jù tó ní gbólóhùn fún gbogbo ń tọ́ ọ bá fẹ́ sọ àfikọ́ ọmọ gbèdéde bẹ́ẹ̀ kò sí èdè náà kódà àwọn òyìnbó náà gbá rìsáàcì yìí báyìí wọ́n rí i pé lárúbáwá ni first ní gbogbo èdè tó wà láyé so ọlọ́run wa fi sọ alukurani kalẹ̀ tó fi ránṣẹ́ sí gbogbo àgbáńlá yìí. وما أرسلنا من رسول إلا بلسان قومه gbogbo ránṣẹ́ èdè àwọn èèyàn rẹ̀ lọ́lọ́run fi rán ìdí náà ni kò síwèé kan tó lọ sọ kalẹ̀ ní English rẹ̀ kò sí torí pé kò sànàbí english tọ́lọ̀ ọ̀ràn kò sí ìwé kan tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ léde french o torí pé kò sí ànábì kan tọ́lọ̀ ọ̀ràn tó dé léde french kò sì sí ìwé kan tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ rí léde yorùbá rí torí kò sí ìránṣẹ́ kan tọ́lọ̀ ń fi ránṣẹ́ rí tọ́jẹ́ yorùbá kò sànàbì kò sí ìwé kan tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ léde haúsá rí kò sànàbì kan tọ́lọ̀ ń à ń bọ̀sibọ́sí èdè yíbò kò sí ẹnìkan tó jẹ́ pọ́lọ́ wọn bá rán sẹ́nìkan pẹ̀lú àwọn èdè yẹn rí torí ẹ̀ ló ṣe jẹ́ pé translation lásán làwọn èèyàn ń gbé ká lónìí translation kuma kò lè jó original translation àṣìṣe òkun náà ẹ̀ kò síbi ẹsẹ̀ lè gbẹ́dẹ̀ méjì tó tẹ́ǹtì èdè kan gbé sédè kejì kẹjẹ agbẹ́dẹ̀gbẹ́yọ̀ ẹ rí i pé ó kù síbi tí ó kù sí náà ni. nítorí pé ẹ lè ẹ lè ẹ lè ẹ lè ẹ lè ẹ lè àwọn agbólóhùn lè sá lọ mọ́ yín lọ́wọ́ nígbà tí ẹ̀ ń túmọ̀ ọ̀rọ̀ ẹ̀ mọ iye owó tá a túmọ̀ tẹ́kítà àwọn máa ń ní sáà máa ń no èsì wẹ́ẹ̀tì tó yẹ kí n lò ń bí ni eléyìí lọ yẹ kí n lò èsì eléyìí tí mo lò yìí kọ́ bá mu àmọ́ àti kọ́ àti kọ́ ó lè wà dábàá tún sẹ̀ díṣẹ̀ mi. torí pé àwọn tó ń wo kóló lárúbáwá tá a gbé sí yorùbá báyìí kún un eléyìí tá a sọ yóò mú ọdẹ òmu yìí torí ẹ eléyìí ọmọ fi hàn wáyé pé translation kèésùn ni original tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ iná lọ́fà ló fi jẹ́ pé láwọn universities táwọn ọmọ máa ń ṣe research pé kí láwọn ṣe islamic studies láwọn university wa nàìjíríà ń bì ọmọ wa kọ̀wé wa yóò wá sọ pé. Allah subhanahu wa ta'ala said in the Holy Quran, Oh, you believe. Oh, you believe. Mbọ̀ lọ́lọ́ sọ bẹ́ẹ̀. Ọlọ́run sọ bẹ́ẹ̀ náà. Ya ayyuhan nas lọ́lọ́run sọ. Wàá sọ ya ayyuhan nas wàá kọ́ àyà yẹn bó wá exactly. Then wa sọ pé the following is the translation of the meaning of this verse. The meaning of this verse can be translated as follows. àmọ́ pé ọlọ́run sọ ní english a'udhu billahi minash shaitani rajim irọ́ ló ń pa. wa ma arsalna min rasulin illa bilisani qawmihi liyubayyina lahu àyà ìga púpọ̀ gẹ́gẹ́ bí gbogbo àyà alukur'an gbogbo anabi di àwọn èèyàn rẹ̀ lọ́lọ́run fi hàn kí ló dé kó lè bá ara láàyè sí fún un nítorí pé ọlọ́run fẹ́ pé tẹ́ ẹ bá gbọ́ kẹ́ tẹ̀lé àyè sì lé tẹ̀lé nǹkan tá a bá gbọ́ yìí ẹ wọ àwọn skools tiwa náà lónìí ẹ rí i pé a máa pariwo pé àwọn ọmọ ọmọ science subjects wọn ò sì mọ mathematics so ntọ́fà náà ní èdè language barrier èdè tá à ń bá wọn máa sọ àwọn ọmọ ọmọ tún máa ń tà ń sọ èdè elédè la fi gbé wa àwa ti kùnà ní ìsìn láti gbé sórí èdè wa sábúrú ń bẹnu kọjá pé sáyẹ̀nsì yẹn à ń sọ fáwọn ọmọ Yorùbá ni kò ní jọ pé skul àwà sá ẹ dáwọn ẹ dàpọ̀ kò ní jẹ́ ká mọ science and technology yẹn dáadáa àbí ẹ̀kọ́ ni à ní wà productive sá sẹ́wọ̀n pé gbogbo nǹkan la ti sìn gbà tá à ń sọ òyìnbó sá ó ti ó ti hàn náà ní Nàìjíríà ní ìsìn ẹ̀rí pé federal government gan ní ìsìn tó fẹ́ ṣe ni pé wọ́n ní ní primary level àwọn fẹ́ ṣe kọjá pé àwọn science subjects àti mathematics wọ́n fèdè abínibí àwọn ọmọ kọ́ wọn àwa ń rí ní school àwọn ọmọ tí títsà bá da òyìnbó bolẹ̀ tí ọmọ ń wẹnu wọn tí wọn pé ẹ ah! ọdájú pé England wọn ti kú bàbá yẹn ọdájú pé kiri so ẹnu lọmọ ọmọ wò ọgbọ́n tí wọ́n sọ yìí gẹ́gẹ́ yunifásitì náà ni ẹnì kí olùkọ́ kan bá máa lo vocabulary tí bá máa kó dàálẹ̀ ní wọn gbọ́ ọgbà ah! Ah, mr england mr tẹ́bá ni ó de ìtọ́gà sọ ẹ dákun ẹ summarize ẹ fún mi kálukú ọba máa wọlé wọn ò bọ̀ síbáàsì wá sí káfí kẹ́kọ̀ọ́ ọdún mẹ́rin márùn jáde náà ẹ rí i pé tọmọ bá wà ní sukùl ní tẹ́ ń ṣàlàyé fún mata kí ni jẹ́ mata olùkọ́ ti ṣàlàyé ṣàlàyé ṣàlàyé ẹ state of matters ẹ kíní kan ó lè jẹ́ gas ó lè jẹ́ solid ó lè jẹ́ liquid ọmọ ọmọ wo ni ọmọ ti ń jẹ́ bẹ́ẹ̀ ok tẹ bá wá fi yorùbá ṣàlàyé fún tẹni afẹ́ ṣàlàyé nǹkan nǹkan nǹkan lè jẹ́ nǹkan bọ́rọ̀ gidi ó lè jẹ́ atẹ́gùn ó lè jẹ́ omi ṣé ọmọ yorùbá kan ló ń ọ̀gbọ́ yìí àwọn akóyinbo dálẹ́ bí bí ẹrù ṣé alẹ́ túmọ̀ fraction ní yorùbá ní in mathematics kí ni jẹ́ fraction ẹ rí i pé àwọn ọmọ wa àwọn ọmọ ọmọ náà mọ wòyín lẹ́nu ní at the end of the day wọn ò bí léèrè nínú mathematics wọn ò ṣe béèrè yóò fè ẹ rí i pé gbogbo wàhálà nẹ́kò táwọn ọmọ ń ṣe nísìnyí mathematics and English kò easy ọmọ lè mú physics ó lè mú kíní ó lè mú kíní kò ní maths kò ní English ṣé orí wa ló kú débẹ̀ ni èso orí wa ló kú débẹ̀ hakíkàtà inú fi jẹ́ pé tó bá yẹ pé di àwọn èèyàn a stọ́dì pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tó ń ṣe nǹkan láyé èdè wọn ni ẹ̀yin náà wo Japan yẹn ṣé wọn lò na China ṣé English wọn lò Malaysia ṣé English ni wọn lò Singapore táwọn náà ń dìde ní ìsìn ṣé India ṣé English wọn lò Pakistan ṣé English wọn lò tó ń ti pé England mú àwọn àlùmí inú wọn náà lẹ́rú english kọ wọn ò kákú yàtọ̀ pé russia ṣé england náà french wọn lò ní ẹ mọ òfin kan dáhùn sí france wọn sọ òfin kan nígbà sarkozy wọn ní gbogbo ọmọ france tó bá sọ french language tí kẹlẹ́mà english bá fi lè wọ ọ náà yóò jìyà tó ń ti pé gbogbo ẹ̀ látara latin ló ti wá wọn nítorí àwọn fura pé english fẹ́ ba french jẹ́ tó àwa ń kọ́ táwọn bá ti sọ̀rọ̀ ẹ̀rí pé ẹ ah, nígbà tí mo wá lọ síbẹ̀ eventually uh, at that very moment àbí òye so eh, mo wá try láti communicate ah, ah, èwo ní eh, ṣé yorùbá náà ni gbogbo eléyìí <laughs> torí ọwọ́ mọ gbogbo eléyìí ló túmọ̀ sí pò ńlájú irọ́ lásì kò túmọ̀ sí kankan bí ìbá ṣe rọ́ lásì. torí di gbogbo anabi ọlọ́mọ ara pẹ̀lú èdè àwọn èèyàn rẹ̀ alaye esi làwọn ṣe yìí fẹ́rẹ́ english la fi ń ṣe ń kọ́ mhm. ibi mélòó la lè ṣàlàyé òde ibi mélòó lẹ́yìn náà lè gbọ́ yéde tó wáyé pé arabic la fi ń sọ ń kọ́ nǹkan dàrú àbí èmi dàrú ara fi olú wọ́n dàbí ilé kí ó kàn bẹ̀ mọ́ lẹ́kọ̀ọ́ wọn á ní mo á sì dánilẹ́kọ̀ọ́ mo á tún á sì dánilẹ́kọ̀ọ́ lọ́la wọn á ní kí n dákun ibi tí n ti sì dánilẹ́kọ̀ọ́ lọ́la àwọn ọmọ ilé kí àwọn ti kó àwọn béèrè jọ wọn fẹ́ béèrè àmì ẹ̀ dákun arabic náà fẹ́ fi béèrè mo ní arabic báwo ẹ̀ jẹ́ aṣọ yorùbá jẹ́jẹ́ wa wọ́n sá ni à ah, ẹ̀ torí pé arabic wọn fi ń kọ́ wọn àwọn náà ah, kò burú la bá lọ ńgbà wọn sì béèrè alákọ̀ọ́kọ́ àdáhùn mo sáré pé kálukú tonti pé mo tún gbé wá sílẹ̀ dáadáa kálukú sọ sóyè wọ̀ wọ́n tún béèrè nọmba tù mo tún dáhùn mo tún wá sílẹ̀ dáadáa fún wọn kó lè yé wọn ńgbà tó tẹlẹ̀ kẹta bàbá ti ń darí ìjókòó bá ẹ dákun ẹ bá jẹ́ àgbè sí yorùbá mọ́ ẹ̀yin náà lẹ sọ arábíkì ara wàhálà áfíríkà so burúkú ẹ máa béèrè yorùbá yín ni ètò ẹgbẹ́ tó máa ti sọ fún yóò yé yín ẹ wá lára bíkì wọn á ní kó túmọ̀ tí mo sọ yorùbá lọ́ máa ń wọlé ohun tún ni màá lè tó torí ẹ̀yin ti ń dà wá láàmú láfíríkà ni pé kálukú máa ń fẹ́ kárí mi kálukú máa fẹ́ kí wọ́n pè ní tó wọ́n jẹ wàhálà sáwọn agbọn abòmí ń téèyàn bá rí ṣe ní máa fi jẹyàn kì í ṣe ń tó sọ lẹ́nu àníṣe èèyàn ló ṣe léyìí. nítorí òun fi nje jẹ́ èèyàn lọ́dọ̀ tiwọn yóò tún máa fẹ́ láti ṣe tó jùlọ èèyàn ló ṣe gbóngbóng fi nje jẹ́ èèyàn láàrin àwọn èèyàn nu yóò tún fẹ́ ṣe dáa jùlọ wa èdè elédè ńlá hàn gbogbo mọ́ gbogbo mọ́ àwa nílé tún gbé nǹkan lédè tiwa gbogbo ọlọ́run pẹ̀lú èdè àwọn èèyàn rẹ̀ kó lè lè ṣàlàyé fún wa. àbí ká kọ́kọ́ parí ẹ̀ fayudillu Allahu man yasha ọlọ́wọ́ wa fi yóò sì ẹni tó bá fẹ́ lọ́nà sẹ́ẹ̀ mọ̀ pé nìsín àgbọ̀ yìí ti kú ònísìn nínú ọ̀rọ̀ àwọn èèyàn sẹ́ẹ̀ mọ̀ kéde wọn fi bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ pé ntànàbí yẹn sọ òye wa ni ìdí tá a fi tẹ̀lé àà ẹ ti gbọ́ yé ọlọ́run lọ́wọ́ mẹ́ni tí sì nà tọ́ sí ọlọ́run sì lọ́nà tó ti kó náà ti gbọ́ iṣẹ́ ànábì yẹn wayahdi man yasha ọlọ́run tó fọ́nà mẹ́ni tó bá wù gbogbo wọn jọ dọ́gba ń pa pé wọ́n gbọ́ yé dáadáa ìdí nu tó fi jẹ́ pé àwọn kèfèrí Quraysh tó máa sọ fún wọn pé kí wọ́n sọ la ilaha illallah yastakbiru wọ́n máa gbéraga ní kí ọlọ́run máa jẹ torí pé àwọn ti mọ̀ yín pé táwọn bá ti sọ la ilaha illallah àwọn ò tún gbọdọ̀ ṣẹbọ má ká fi àwọn ọlọ́run tiwa tá à ń sìn lẹ́ẹ̀ nítorí akéwì yìí tó jẹ́ ẹni tó rí rí o pé torí kí wọ́n gbọ́ ìtumọ̀ la ilaha yìí dáadáa wọ́n ti wí ó kó ń di pa àǹsẹ̀bọ́ sọ̀lọ̀ ẹ̀rì ké ńgbà tí àwọn mùsùlùmí nìsín tí wọ́n gbọ́ la ilaha yìí ẹ̀rì ké iná ní gbogbo àwọn wàhálà tá a máa pèpè sídìí ẹ̀sìn ọlọ́run pé àyìn tẹ̀sán la kí ló torí pé wọn ò máa túmọ̀ rẹ̀ ó nídìí àlàyé lẹ́bù agbára lẹ́bù ọgbọ́n nìkan lọ́mọ wọn rọra jẹgbẹ̀gì rẹ lábẹ́lé kò sì máa gbẹnu ẹ lọ tọrọ lágbára ẹlòmíì lágbára àmọ́ kò gbọ́n ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn ọlọ́run fún nípò agbára ti wà lọ́wọ́ rẹ̀ àmọ́ kò gbọ́n pé tí ó fi tó ti ọ wà níwájú rẹ̀ tó ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá ti wà méjèèjì lọ́wà al-aziz alágbára ọlọ́gbọ́n tó dópin akramakumullah ayà yìí wọn náà lè rí tí àwọn olùmọ̀lò láyé wa ní ìsìn ní majma' al-fiqh al-islam láti sọ yìí pé gbogbo àwùjọ tó bá ṣe pé àwọn ará abẹ wọn kì í ṣe lárúbáwá wọn ò sì gbédè lárúbáwá tí wọn bá ṣe kótóbà fún wa bíi kótóbà jumu'ah àbí kótóbà eid fún ọmọ sì fi lárúbá sí kútúbà fún ọ torí ń dá agbalérò pẹ̀lú kútúbà náà ni ìtọ́nisọ́nà ìpàkíyèsí ẹni táwọn máa ń bá wọn ṣèlè tí wọn gbọ́ ìtọ́sọ́nà wo lọ́wọ́ à ń bẹ̀ ìpàkíyèsí wo lọ́wọ́ à ń bẹ̀ torí ẹ̀ ìlọ́fà ló fi jẹ́ pé tẹ bá wà láwùjọ tí wọ́n ṣe lárúbáwá táwọn ará àbẹ̀ òṣùgbọ́ lárúbáwá kẹ́ ẹ máa ṣe kútúbà fún wọn léde òun ni tọ́ tẹ̀wọ̀n jù nínú ọ̀rọ̀ àwọn ẹni mímọ́ anítìrà kàtà sí lórí eléyìí kókó rẹ̀ náà sì láyà pé wa ma arsalna min rasulin illa bilisani qawmihi liyubayyina lahu ààrùn ìránṣẹ́ kan ẹ̀ àfi léde àwọn èèyàn rẹ̀ kó lè ba lè ṣàlàyé fún un ẹ̀yin wo bí islam ọba ṣe lọ wájú tó tó bá ṣe pé wọ́n ń bá àwọn èèyàn sọ̀rọ̀ léde tí wọ́n gbọ́ wọ́n ń fi islam yìí yé wọn léde tí wọ́n gbọ́ ẹ wo bí àìmọ̀kún sì dínkù tó yàtọ̀ sí kọjá yìí pé èdè tẹ́ ẹ̀ gbọ́ iná ni wọ́n fi ń bá yín sọ̀rọ̀ eléyìí tó mú tí wọ́n bá ń sọ kútúbà lọ́jọ́ jùmọ̀ à tí ìmọ̀ máa ń sẹ ayuhan nas ọ̀pọ̀ àìmọye èèyàn ni wọ́n máa ń sẹ àmì àmì pé ẹ̀yin èèyàn tí àmì ló yẹ ká fi pàdé ẹ̀yin èèyàn mọ̀ ń pè yín àmì àmì subhanahu débi pé ń bò mí wọ́n pàkíyèsí imam nílùú kan wọ́n ní kótóbà tẹ́ńtẹ́ńsì láti fi ọgbọ̀n ọdún yìí lédè kan èdè lárúbá èdè lárúbá gbogbo wa náà láti ha wàláì gbogbo yẹn sì ti ha lóde tójò bá rọ̀ ó ní lẹ́bù tí ó dé tójò bá rọ̀ tó sú táwọn òkè òjò tu wa ká ní júmọ́ lónìí ó ní lẹ́bù tí kótóbà yẹn ó dé tójò ọ̀bá rọ̀ ó níbi tí wọ́n fagùn dé gbogbo ẹ̀ náà ní kálukú ti ha wọ́n sọ akọ̀rọ̀ kẹlá ó túbà ẹ bá tún pààrọ̀ rẹ̀ náà tó ń na lárúbá náà ní pààrọ̀ rẹ̀ àwọn ti bá eléyìí sábà lọ́ba ni ńgbà tí wọ́n bá sábà ṣé ní táwọn inú rẹ̀ wọ́n ti tẹ̀lé ni bó wọn sì tẹ̀lé wọn ò àwọn èèyàn ti ń sàmì ńgbà tẹ̀ ń sàyú ànáàsì. torí ma arsalna min rasulin ọ pàtàkì gbogbo ẹni tó bá ti pèpè lọ sí ọlọ́run láàrin ẹ o nítorí pé tẹ bá gbèdè o yóò súnmọ́ kẹlẹ ṣàlàyé ẹsìn yẹn fún ọ tẹ bá yé yóò rọ àwọn náà láti àbí kí wọn má sẹẹrí o tó bá ti yé èèyàn tán ẹni tó ọkàn ọba ẹni tí ó yóò máa jánu yóò máa jánu wọn sì wí pé a àti rọrùn torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọ pàtàkì fún wa nídìí ipá ẹ̀sìn wa náà ká tún máa gbọ́ èdè wa tọ́mọ bá sọ lárúbá lọ títí títí títí títí títí alihamudulilayi ǹjẹ́ ètò ọ̀rọ̀ rẹ̀ bá gbé sí Yorùbá gbọ́ káfí lè mọ̀ pé ń tọ́ ń sọ yé wọn náà hmm, torí pé ẹ kásẹ̀tì yẹn ẹ ti pọ̀ ń bẹ àti torí tẹ bá ti fi tẹ́ǹkà máa ń sọ̀rọ̀ máa ń sẹ ẹ ẹ ni o torí ẹni tó mọ nǹkan ẹ ẹ torí mo fẹ máa sọ àwọn èdè tí ẹ̀ ní gbọ́ yé ni ma sẹ̀sẹ̀ wá kíráàkì ẹ̀ wá a máa sọ tó simple ọ̀rọ̀ tó rọrùn ní kọ́ máa torí pé وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم ترى بس يقول نبي محمد صلى الله عليه وسلم أبويد الأربعة دوبا أبويد الأربعة دوبا ọlọ́run ọba ló fi mà bí ọlọ́run ti ṣètò ìgbésí ayé rẹ̀ láti pilẹ̀ ó fi hàn tọ́lọ́run ọba fẹ́ fi ṣe ẹ wo ibi tí wọ́n kọ́kọ́ mú lọ ní ìgbèríko lọ́dọ̀ àwọn Halima as-Sa'diyya ṣe àmọ́ kí tẹ́yìn bá fẹ́ gbédè èèyàn kúrò nínú gbogbo ariwo onúùlù ariwo ògbóró ẹ̀rí pé gbogbo èdè yìí máa bàjẹ́ ńgboro ni wọ́n mọ kó gbogbo kókókó gbogbo ìdọ̀tí pàǹtí ni wọ́n mọ kó sáré èdè wọ́n lè ní sọ wọn náà já sí kí ló já sí àbò forí bẹ́lẹ̀ ni kí ni forí bẹ́lẹ̀ so gbogbo olú ẹ̀rí pé de Yorùbá náà ti dàrú máwọn èèyàn lẹ́nu torí ẹnu ẹni tí wọ́n ti mọ gbọ́ Yorùbá wọn ẹnu àwọn olórin àwọn sọkúsọ àwọn kátàkátà rádaràdá ni àti ọ̀gbédè kankan tí ọmọ abitédè kọjú sí wọ́n wá ti sọ wọ́n dà àwọn tí wọ́n gba wáhàyí lọ́dọ̀ wọn ìdí ọ̀wà dàrú wọ́n bá dé gbèríko ní ìsìn òní gbọ́ gbogbo jásí ó fi kùn bẹ́lẹ̀ ó fi kí n kí ní jẹ́ <laughs> àwọn ọmọ wọn mọ sọ àwọn èdè èdè Yorùbá tó wọn mọ pé ẹ ẹ dákun kí lẹ ń pè bá <laughs> ah, so irú rẹ̀ náà ni wọ́n mú Ànábì sallallahu alaihi wasallam lọ sí gbèríko Ànábì lọ látàrí pé wọ́n fẹ́ lọ rí mbẹ̀ ni ẹ wá wò o rẹ̀ dédé èdè rẹ̀ yọ lọ́dọ̀gba so kéde mbẹ̀ o bákan náà àwọn èèyàn tiẹ̀ náà kùrẹ́ẹ̀ṣì ni wọ́n kùrẹ́ẹ̀ṣì àwọn ni èdè lárúbáwá àwọn standard jù èdè wọn lọ́nà fi sọ àlùkùránì kalẹ̀ ọlọ́run á má nàbí jáde nù torí ẹ̀ ni ló ṣe jẹ́ pé tánàbí bá ń àyànfẹ́ni tọ́lọ́mùbá kádàrà pé kò ní yé òní ò ní yé ìwà ànábì ọgbọ́rọ̀ ó gbédè ọmọọta yọ kápé yọ ọmọ asọ̀rọ̀ kò ní yọ kò mú òkun rẹ̀ ó gbédè sọ tayọ kápé yọ kò ní yọ kò òkun ilé ìjọba ọlọ́ni Musa bi ayatina ànábì Musa alayhi salam ìtàn rẹ̀ pọ̀ púpọ̀ nù láti pé ọlọ́wọ́n bọ́ sọ yọ lọ jantirẹ rẹ ń ọlọ́wọ́n bọ́ sọ lérè anabi Musa nínú àwọn anabi tó ga lọ́wọ́ nínú àwọn mina àwọn anabi tó jẹ́ alákòólé kan lágbára nínú wọn lọ́wọ́ àwọn tó ṣe sùúrù tó ga jù anabi ọ̀rọ̀ àwọn àwọn náà là nàbí wa Nuh alayhi salam anabi wa Ibrahim alayhi salam anabi wa Musa alayhi salam anabi wa Isa alayhi salam fífi wá dórí anabi tiwa anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn márùn tá à ń pè ní ẹni tó ní ìpinnu ọkàn tó ga jù nínú àwọn anabi ọlọ àwọn lọlọlá jù àwọn lọga jù nínú gbogbo anabi ọlọ Nuh Ibrahim musa isa muhammad aleyhi musalatu wasalam àwọn márààrún yìí àyíká dọ́gba àyíká dọ́gba àwọn méjì ló ga jù gbogbo àwọn yòókù lọ anabi ibrahim àti anabi wa muhammad sallallahu alayhi wa sallam àwọn ga jù àwọn mẹ́ta yòókù àyè tún ga dọ́gba anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó tún ga jù anabi ibrahim alayhi salam àdúgbò ẹfọlọ anabi musa yìí ọmọ Imran aleyhi salam ọlọ́run láti ràn wá pẹ̀lú àwọn àyà wa aran aran sáwọn èèyàn rẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ànábì àwọn èèyàn wọn lọ́lọ́run máa ràn wá sí yàtọ̀ sànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ràn sí gbogbo èèyàn lápapọ̀ ànábì ni u'titu khamsan lam yu'tahunna ahadun min al-anbiya'i qabli àwọn nǹkan márùn kan bẹ ọ tọ́lọ̀ fún mi tó ṣe pé àwọn nǹkan márùn kan bẹ àwọn nǹkan márùn kan bẹ tó ṣe pé ọlọ́run bò fún ẹnìkan nínú àwọn ànábì àwọn nǹkan márùn kan bẹ tó ṣe pé ọlọ́run ọba fún mi ọlọ́run bò fún ẹnìkan nínú àwọn ànábì tó ṣíwájú ṣáájú alákọ̀ọ́kọ́ nusirtu bir-ru'bi masirata shahrin tí wọ́n ń kóso kan tí màá fi dí ọ̀dọ̀ ta lọ bọ́ta jà ìní hílàhílò ó ti bọ́ta ọlọ́run sì bẹ́ẹ̀ fanabi Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run sì bẹ́ẹ̀ fanabi mi tí máa ń kóso kan tánàbí ọ̀dọ̀ọ̀dọ̀ ọ̀hún sẹ́wọ̀n kí ẹnì tó ń rìn tẹ́lẹ̀ ìrìn ràkúnmí ìrìn ràkúnmí bí ìrìn ẹsẹ̀ tiwa náà so ní ìsìtú ti al tó fẹ́ lọ sí Sham ìrìn oṣù kan oṣù kan alọ oṣù kan alọ tó fẹ́ ti Medina tó fẹ́ lọ sí mẹ́sù ìrìn oṣù kan ni àdúgbò fọlọ́ ọ̀lẹ́ ọlọ́run sànù ọmọ èèyàn gan ní ìsìn ní ìsìn gbogbo ẹ̀ Medina sí Misra tó bá wọ bàálù gbogbo ẹ̀ gba two hours two hours two hours fifteen minutes two hours thirty minutes ìrìn oṣù kan ni tẹ́lẹ̀ anábìíní ti máa ń kó oṣù kan tí ń lọ bá ọ̀tá tí mo fẹ́ bá jà níbẹ̀rù ò mú wọn ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún anabi muhammed sallallahu alayhi wa sallam ẹlẹ́ẹ̀kejì waju'ilat liya al-ardu masjidan wa tahura gbogbo lẹ̀ lọ́lọ́run ṣe fún mi ní masilasi àwọn anabi tó síwájú yẹn àwọn èèyàn tó síwájú yẹn wọn ò gbọ́dọ̀ ṣẹ̀sìn níbikíbi àfikún délé ìjọsìn wọn wọn ò lè ṣẹ̀sìn lé wọn ò kàn lè gbé ibi tíjọsìn bá wa náà láti hmm, àfikún délé ìjọsìn ṣùgbọ́n àwa gbogbo lẹ̀ lọ́lọ́run ṣe fún wa ní masilasi anabi sọ pé aynama adrakat rajulan min ummati as-salatu fatamma masjidu ibikíbi tí sọlá ti bá ka ẹnìkan nínú àlùmọ́ mi má masalasi rẹ̀ ni bí sọlá ti bá ka amábì kan tí èsì masalasi ẹsì kọ́mà à ń bá wọ́tọ̀ húrọ́ ọlọ́run tí wọ́n á ṣe ìpẹ́ ilẹ̀ fún mi ní ntọ́má bí wọ́n bá fẹ́ ṣe tẹ̀yẹ́mù fatayamamu sa'idan tayyiba ìpẹlẹ ọlọ́ọ̀sẹ̀ ni tọ́mọ tó bá ti fọwọ́ gbálẹ̀ báyìí má pẹ́pẹ́pẹ́ tí nǹkan kan bá gán mọ́ ọ lọ́wọ́ fi bọ́jú rẹ fi pa ọwọ́ rẹ títí di ọ̀nà ọwọ́ méjèèjì. wa uhillat liyal ghanaim nǹkan ẹlẹ́kẹta onípe ọlọ́wọ́n ọba ó ṣe èrè ogun lẹ́tọ̀ọ́ fún mi àwọn anábì tó síwájú kìí ṣẹ̀tọ́ fún ọ tán bá jagun tán jagun tán jagun tán bá kéré ogun lẹ́yìn ogun yẹn wọ́n kó gbogbo èrè ogun yẹn jọ wọ́n dáná sí pọ̀tọ́ sí wọn láti jẹ ọlọ́run sí lẹ́tọ̀ fanabi muhammed sallallahu alayhi wa sallam wàlẹ́m tahilali ahadin qabli èrè ogun ọ̀jẹ̀ tọ̀fẹ́ nìkan sáájú èmi ànábi ẹlẹ́ẹ̀kẹrin wà ọ̀ọ́tẹ́ ètò ṣẹ̀fáà ọlọ́run bá fún mi nípẹ̀ ànábi ó sì pẹ̀ ní ọgbẹ́ni dàlùkìyàmù yóò sì pẹ̀ fún gbogbo ẹ̀dọ́ lọ nítorí pé tá a bá dúró ní gbangba àlùkìyàmù wà lọ́ọ́ bá wa. oògùn ọmú kálukú ló di wọn bọ́ràn rẹ̀ ṣe nínú wa ẹni tó oògùn oògùn rẹ̀ yóò kó níjànú láti ilẹ̀ dé ìjànú nínú wa ẹni tó oògùn tiẹ̀ tí ó dòrún kú nínú wa ẹni tí dodo nínú wa ẹni tó fún lọ́rùn ìdààmú tí bá wa ìdààmú dàgbò yóò ti pọ̀ jù kálukú akẹ́kọ̀ọ́ lọ́wọ́ ṣe dájọ́ kọ́ lọ́wọ́ ṣe dájọ́ kólú ọsá wàhálà yìí subhanallah báṣe wa máa darí ẹrí ẹnu ọdọọdọ baba ńlá wa adam aleyhi salam ìwọ lẹni àkọ́kọ́ tọlọ nkọkọ dá ìwọ ni baba fún gbogbo èèyàn báni ṣìpẹ̀ báni tọrọ ọpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé kó ṣèdájọ́ adam aleyhi salam ọ̀nà àsọ pé a èmi náà ọlọ́run ti fìgbà kan sọ fún mi pé kí n má jẹ́nu èso kan rí jẹ́nu rẹ̀ tèmi tó lẹ́rù nafsi nafsi ẹ̀fimi lẹ̀ tèmi tó mi bẹ́ẹ̀ lálọ́ bá nàbí inú hàrí ìṣẹ̀lẹ̀ ìwọ ni ránṣẹ́ àkọ́kọ́ tó lọ́ọ́ ránṣẹ́ yìí gbanisi pẹ̀ lọ́dọ̀ ọlọ́ọ̀ kó ṣèdájọ́ nù hàrí ìṣẹ̀lẹ̀ yọ̀ọ́ lọ́wọ́ mi ti bínú lónìí. ní ìbínú tí ò bírú rẹ̀ rí ẹ̀rú sì ń bèmí náà níwájú Ọlọ́run torí pé inú hàn náà mọ òkú fáìlì tó ná adúrò ọdún tó máa fi rán èèyàn mélòó lọ́pọ̀ ń gbọ́ àwọn èèyàn wo ń wẹ́rẹ̀ ta oró èèyàn lọ́gbà gbọ́ nàfṣe nàfṣe wọn náà sọ pé tòǹtò bẹ́ẹ̀ ládàá ọdọọdọ anabi Ibrahim aleyhi anabi Ibrahim ọlọ́run ti bínú lónìí níbínú tí ò bírú ẹ̀ rí àti pé nǹkan òun láwọn àṣìṣe kan tó wọn máa ń tọ́lọ̀ wọn bó ṣe fún un lórí rẹ̀ lónìí torí ń pa àwọn arọ́kà òun pa àwọn arọ́kà tó ti pé ọlọ́run ti sọ̀nà àbáyọ fún ẹ̀rú ọmọ àbá ìdí inú táwọn fi sọ pé kódà tó bá gbé súnà náà ló ṣe kú ẹ̀rú ọmọ àbá ọjọ́ gbé dàgbé yàrá torí àwọn ànábì ni àwọn tó ga ẹ̀rú ọmọ àbá àwọn kò làwọn akóró tù ọdọdọ anabi musa aleyhi salam wọn anabi musa wọn ni kẹlímù rahman ẹni tó lọ́wọ́ bá bá sọ̀rọ̀ tààràtà ọ̀ wá bá ní ṣìpẹ̀ fọlọ́ bá ní tọrọ ọ̀pẹ̀ lọ́dọ̀ ọlọ́ anabi musa sọ pé a èmi gan alára ẹ̀rú ń bà mí torí lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá tó pè mí tí mo lọ bọ́ lọ sọ̀rọ̀ fọ́gbọ̀njọ́ tó lọ́wọ́ aṣọ lógójì ọjọ́ kù. àwọn ọmọ Ísírẹ́lì lẹ́yìn mi wọ́n bẹ̀rẹ̀ sí ní bọ ògèdèǹgbè màálù èmi náà sì tún nafsi nafsi anabi musa náà pé tèmi tó mi tèmi tó bẹ́ẹ̀ náà dà ọdọọdọ anabi isa salam ọmọ mariam anabi isa wọlọlọ ń dá lára obìnrin láì sọkùnrin ọ wá bá ní kó ṣèdájọ́ kó se ànábì Ìsá náà pé a oríṣiríṣi ọ̀ràn làwọn èèyàn dá sórí ẹ̀ lọ́rùn wọ́n pò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èmi gan tí ń bára mi lónìí nafsi nafsi táàfù wa wa wa a ká gbé ọlá tọ́lọ̀ fún wa anabi wa ta bá dọdọ òun ò ní sọ pé nafsi nafsi yọ ọ dàn pé ana laha èmi máa sì pẹ èmi máa sì pẹ so òun nìkan lọ́lọ́run fún Ọlọ́run fẹ lónìí sallallahu alayhi wa sallam bákan náà nkẹlẹ karùnún oníwọ̀kánu nàbí yóò bàtú ìlà qawmihi khassa gbogbo ànábìtẹ́rì àwọn èèyàn wọn lọ́lọ́run máa rán wọn sí i kìí ràn wọn sẹ́lòmí yàtọ̀ sáwọn èèyàn ìdí nìló sọ pé wa ma arsalna min rasulin illa bi lisani qawmihi liyubayyina lahum tó bá gbádà lù ni wọn èdè oríṣiríṣi ni wọn bóòlù sì wá fẹ́ fi èdè kan ràn yàtọ̀ sí anabi sallallahu alaihi wasallam tọ́lọ̀ rán sí gbogbo àgbáńlá yìí ó lànàbì ọlọ́run máa rán sáwọn èèyàn rẹ̀ lásán ṣùgbọ́n èmi ọlọ́run rán mi sí gbogbo èèyàn lápá ìdí nù nínú àwọn mùsùlùmí ẹ̀rí yorùbá ẹ̀rí haúsá ẹ̀rí sabaruma ẹ̀rí ibo ẹ̀rí gala ẹ̀rí doma ẹ̀rí darawa ẹ̀rí àwé ẹ̀rí gbogbo ẹ̀ lárúbáwá french kó o sí tí o sí nínú mùsùlùmí adúpẹ́ fọlọ́ọ̀pá torí ra anabi musa alayhi salam àwọn èèyàn rẹ̀ lọ́lọ́run ẹ̀sùn ọlọ́run sọ fún un náà pé an akhrij qawmaka mina dhulumati ila an-nur ìwọ náà yọ àwọn èèyàn rẹ kó nù àwọn òkùnkùn lọ sínú ìmọ́lẹ̀ wa dhakkirhum bi ayyamillah ti rán wọn létí nípa àwọn ìdẹ̀rọ̀ ọlọ́run tọ́lọ̀ ti ṣe fún wa ìdẹ̀rọ̀ ọlọ́run tọ́lọ̀ ti ṣe fún wa kí ló ká ṣe lórí ẹ̀ ká dúpẹ́ fọlọ́ rán wọn létí àwọn ìdẹ̀rọ̀ ọlọ́run tọ́lọ̀ ti ṣe fún wa inna fi dhalika la ayatin li kulli sabbarin dájúdájú tá a bá wọ àwọn àdẹ̀rọ ọlọ́run ọba tó náà ṣe fún wa àpẹẹrẹ mbẹ́mbẹ́ fún gbogbo ẹni tó bá ní sùúrù pé ọlọ́run la gbọ́dọ̀ sí gbogbo ẹni tó bá sì jẹ́ olùdúpẹ́ fọlọ́ gbogbo ẹni tó bá jẹ́ onísùúrù tó jẹ́ olùdúpẹ́ fọlọ́ ẹ jẹ́ àkíyèsí sọ bẹ́ẹ̀rìn ìṣòkò àwọn nǹkan méjèèjì wọn máa jọ rìn sùúrù àti dúpẹ́ fọlọ́ sùúrù àti dúpẹ́ fọlọ́ tọ́lọ́wọ́n bá bá sóore fún yẹn kí là ń fẹ́ kó ṣe náà ṣé kó ṣe sùúrù ni àbí kó dúpẹ́ ok tọ́lọ̀ bá gbàdán ògbà yẹn kọ́ sùúrù ọlọ́run wa ni onísùúrù ti ń dúpẹ́ wọ́n kójọ fóun ó túmọ̀ sí wípé wọ́n máa béèrè nínú mà pèsè ẹni tọ́lọ̀ ń fún ti ń dúpẹ́ fọlọ́ ló lóore jù ni àbẹ́ni tọ́lọ̀ ò fún ti ń ṣe sùúrù èwo lẹ́yìn rò kó dára. naa ẹni tọ́lọ̀ fún ti ń ṣe sùúrù lọ́lọ́lájú ẹni tọ́lọ̀ wọn fún ti wọn á nà ńkọ́ nà ẹ̀ torí pé ẹni tọ́lọ̀ fún ti ń ṣe sùúrù bá fún sẹ́rù pé ọ̀nà ẹ̀yin náà sì lè sọ pé ẹni ti ń na tí ọba fún sí suru ó ṣe sùúrù àbẹ́ gẹ́tì torí rẹ̀ káwa kó méjèèjì pọ̀ tá ká sì tún máa dúpẹ́ fọlọ́ tá a bá ní ká ṣe sùúrù ká tún máa dúpẹ́ fọlọ́ eléyìí ló ti dáa jù ká jẹ́ sọ̀bárún ṣọ̀kò olùṣe sùúrù lọ́pọ̀lọpọ̀ olùdúpẹ́ lọ́pọ̀lọpọ̀ eléyìí ni tó dáa jù fún wa nínú gbèsè ayé wa akramakumullah anabi musa jíṣẹ́ ṣùgbọ́n ìbéèrè ní ìsìn ọlọ́run sáwọn èèyàn kó lè bá a fà wọ́n yọ kúrò nínú òkùnkùn lọ sínú ìmọ́lẹ̀ a ti mọ̀ pé ta lè yan anábì Musa ṣé Fíráúnà ni àbá àwọn ọmọ Israẹli àwọn ọmọ Israẹli sọlọ ọ̀ràn sí Fíráúnà náà àbí ọ̀ràn sí Fíráúnà Fíráúnà kò mọ sọmọ Israẹli lọ kí lọ kébùtì kébùtì táyìn pé ní kébùtì kébùtì tọ́ sáwọn akubọt sọmọ israẹli làwọn ní sọmọ israẹli ọdà kí wọn ló dé tọ́lọ̀ sọ pé aràn sáwọn èèyàn tó ń ti pé fìrà ọ̀nà náà ń bẹ́ẹ̀ nù náà àlè yà wọn àáyà wọn ẹ̀wọ́ tí ọlọ́wọ́ bá sọ pé kó tú àwọn ọmọ israẹli sílẹ̀ pé kó tú àwọn ọmọ israẹli sílẹ̀ fún anabi musa ẹ̀sìn láàlè yà wọn àlè yà wọn ẹ̀ sọ ipe ta pọ̀ jù ṣé àwọn ọmọ israẹli tọ́lọ̀ rán nàbì musa sí lọ́pọ̀ jù ni àbáwọn fìràwọ́nà tí wọ́n pẹ̀lú àwọn israẹli tí musa ó jùṣẹ́ fún àwọn ọmọ israẹli lọ́pọ̀ ju fìràwọ́nà àtàwọn alágbẹ̀rùgbọ́n rí ẹgbẹ́ rẹ̀ lọ torí ẹ̀ ló ṣe jẹ́ pé fìràwọ́nà àtàwọn alágbẹ̀rùgbọ́n rí ẹgbẹ́ rẹ̀ wọ́n wọ abẹ́ pé àwọn náà tẹ̀ lọ́mọ israẹli torí pé al-hukmu lil al al-aqal ìdájọ́ máa jẹ́ ti ẹni tó pọ̀ tó borí yàtọ̀ sẹ́ni tó kéré tí ò tó nǹkan tó jẹ́ tó yé wa torí ẹ̀ lẹ́sẹ̀ rí i pé lọ́pọ̀lọpọ̀ náà nínú al-Qur'an ọlọ́run máa bá wa sọ̀rọ̀ yọ́n máa bá wa sọ̀rọ̀ ń sọ̀rọ̀ ọkùnrin kò ní sọ̀rọ̀ obìnrin tóbìnrin náà wọ̀bẹ̀ àbí ọ̀wọ̀bẹ̀ wọ́n wọ̀bẹ̀ nínú hadith anabi sallallahu alaihi wasallam máa bá wa sọ̀rọ̀ nǹkan gbèsè wo ayyuma rajulin èyí ẹnikẹ́ni nínú yín ẹnikẹ́ni nínú yín ẹni sọ pé ọkùnrin yòówù ó lè jẹ́ nu ọkùnrin báwo àwọn obìnrin náà sọ pé adúpẹ́ wọn bá wa wí. so nítorí ẹ eléyìí wọn máa ń sọ pé kharaja makhrajal ghalib wa ma kharaja makhrajal ghalibi la mafhuma lahu. abẹ́lẹ́ wọn bẹ́ẹ̀ lè dá kó túnbọ̀ sí wa láǹfààní pẹ̀lú mọ̀nà àti mọ́lẹ̀ alukur'an kó fi tí òye wa ń bẹ̀ yé wa kó ràn wá lọ láti máa fi ṣe wa o subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.